love bread like that. Like uh, me, I like this bread. Èmi tí mo rọra ń relax for three days Book of fẹ́ fúnra day for some time. <laughs> Ah, <laughs> ẹ lè pa mí. ṣe ba platform mi jẹ́ tó lẹ́nu dọ́mẹ́ta ẹ tó fi orúkọ mi sí kele ẹ jẹ́ bá wa ṣí ẹ̀tẹ́ bá ti wọlé kábíyèsí ọba ilé iṣẹ́ rí pé èmi kàn jẹ breakfast I was having my breakfast and normally I normally listen to this Aláròyé of eighteen mo kàn rí picture ọba Elégùṣì ni I mean mo kàn rí picture ọba Elégùṣì mo ti ní ọ ní èmi kọ́ ni mo ní ọmọ Mohbad o ọba Elégùṣì pariwo àní mo dẹ̀ wá ní kí n kọ̀ gbọ́ ni mo gbọ́ pé wọ́n dárúkọ tó sọ sẹ́sọ lámbẹ̀ yìí anyway. ẹjẹ bá wa ṣí ẹ ọbẹ̀ lẹ́gùsì wọ́n a máa gbọ́ ẹjẹ àkọ́kọ́ gbọ́ nǹkan tí wọ́n sọ what is it. nínú oṣù. èmi kọ́ ni mo ní ọmọ Mohbad o ọba Elégùṣì pariwo síta ọba Saheed Adémọlá Elégùṣì tí í ṣe ọba ìkàtẹ́ Elégùṣì nípínlẹ̀ Èkó ti jáde síta láti wẹ ara ẹ̀ mọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé òun ló ní Liam ọmọ tí gbajúmọ̀ olórin tó dolóògbé nì ìlérí olúwa ọ̀làtìmẹ́jì alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad fi sáyé gẹ́gẹ́ bí awuyewuye lórí ẹni tó jẹ́ bàbá ọmọ yìí ṣe ń fojoojúmọ́ lé sí i tó sì ń dí ètò ìsìnkú olóògbé náà lọ́wọ́ ọba àlàyé yìí ti fi àtẹ̀jáde kan síta láti ọwọ́ olùdámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn Lẹ́yẹmí Sàká láti yọ ara ẹ̀ kúrò nínú ọ̀rọ̀ tó pè ní irọ́ tó jìnnà sí òótọ́ ọ̀hún nínú àtẹ̀jáde yìí ló ti ní àwọn èèyàn orí ayélujára kan ni wọ́n ń dáná irọ́ ọ̀rọ̀ ọ̀hún àti pé irọ́ àti ọ̀nà láti ta ẹrẹ̀fọ̀ sí aṣọ ààlà òun ni bí wọ́n ṣe ń parọ́ mọ́ òun pé òun lòún Biliam kábíyèsí ni ààrẹ sọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ tí wọ́n sì fẹ́ fi ba òun lórúkọ jẹ́ ni bẹ́ẹ̀ ló fi kún un pé òun ti kọ̀wé ìfisùn tako gbogbo àwọn èèyàn náà níwájú àwọn tó láṣẹ àtẹ̀jáde náà lọ báyìí pé yóò wù wá láti fèsì sí ìwà ń wára àwọn èèyàn kan lójúnà àti lè wọ́ ọba Saheed Elégùṣì sínú fàmí ń ọ̀rọ̀ nípa ẹni tó ní ọmọ ìlérí olúwa lọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad irọ́ tó gbilẹ̀ yìí ló jẹ́ pé àwọn èèyàn orí ẹ̀rọ ayélujára kan tí a máa dárúkọ wọn nísìnyìí ń tàn káàkiri lára àwọn èèyàn yìí tí wọ́n gbajúmọ̀ lórí ìkànnì TikTok ní olórí ẹbí music production two Perkins Rules àti Westo for life àwọn míì tún ní auto success ọlá Olúbùkọ́lá jésè tẹ́ni ológo àti tọ́lá ní ilé sanmi kí ló dé tí ẹ wá fi orúkọ mi sí number one ní orí Facebook kábíyèsí Elégùṣì I don't believe and um, I don't believe maybe Elégùṣì although ẹ kí lorúkọ ẹ Aláròyé kò lè kò lè parọ́ pé wọ́n wọ́n competition ṣe ti yẹ yín bẹ́ẹ̀ but ọba Saheed Adémọ́lá Elégùṣì mi ò rò pé wọ́n lè forúkọ mi sí bóyá wọ́n ṣe mistake wọ́n á kọrúkọ mi lọ sọ́dọ̀ ọlọ́pàá ọjọ́ tí wọ́n ti ń drag wọn ọjọ́ tí wọ́n ti ń drag wọn fídíò tí mo ṣe sórí social media kí wọ́n ò wò dáadáa ni àbí àwọn tó bá wọn lọ investigate wọn ò sọ fún wọn pé èmi ń defend wọn pé kí ló dé tó bá ti ẹ̀jọba tórúkọ wọn bá wà ń bẹ̀ ṣé mo dárúkọ wọn wípé mo drag wọn àwọn tó tún drag wọn mo tún gbèjà wọn. in tó ṣẹlẹ̀ rèé ṣe rí ẹ̀yìn tí ẹ pé tí n bá tó pé mo sọ pé mo fẹ́ wá sí nàìjíríà pé tí n bá wá nàìjíríà fẹ́ bá mi ṣẹjọ́ ni ọ̀rọ̀ ajálẹ̀ lẹ́ṣẹ̀ ń ṣe o wá sí àyíndé ẹ stop gbogbo fọ́ọ̀kì yín ẹ ń gbọ́ ọlọ́run gan ló sọ pé kí n má ti jáde láti àárọ̀ yìí mo ti fẹ́ jáde ní àárọ̀ kùtùkùtù lónìí to God who made me because gbogbo àwọn tó ń pe Liam mọ́ Elégùṣì ní tí mo fẹ́ jáde lónìí tí mo fẹ́ sọ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti pe Liam mọ́ Elégùṣì pé ẹni yẹn máa kú ó máa kú àkúrun ni á kò ní fọmọ sílẹ̀ sáyé lọ that's in tí mo fẹ́ jí làárọ̀ láti wá ṣe bọ́ mo kàn wé pé nígbà míì gan silence is best answer for a fool are you getting me like bí mi ò ṣe sọ̀rọ̀ yẹn I have I want to just want to have my peace it's not because of uh, majority àwọn tí ó ń sọ̀rọ̀ I don't like them if I if I drag a Elégùṣì do you think I will come and celebrate him again I'm Ọba Elégùṣì if Ọba Elégùṣì truly is the one that write this why do you put my name in mess Or tẹ̀mí ti ń kí Ọba Elégùṣì mo ti ń pọ́n wọn lé ń bìbà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni letter of appreciation pé wọ́n lè dìkan o ó ń sọ̀rọ̀ yín ó ń sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ mọ̀ rí o wà sí àìdé o tẹ̀sán pé ẹ ṣe o ẹ ti rí go and check Elegushi pictures even when they are waiting war against him I share him I still under my platform there I don't want my name to trend in bad things because that's what want to want to be putting my name ẹnikẹ́ni tó bá sẹ́pẹ́ nínú nǹkan rere wọn ò ní dárúkọ mi sí nǹkan burúkú tó máa dárúkọ mi sí ọmọ ò ní pèsè lọ́wọ́ lọ́jà alẹ́ I don't like the wọ́n máa sọ pé ó lè jẹ́ eh, congratulation tó pé wọ́n gbórúkọ ẹ̀ káàkiri inú ìwé ìròyìn ẹ̀ eh, òbúlẹ̀ nìkan I don't want those bullshit mo ti kọjá yẹn láti nineteen eighty six to nineteen ninety two I pay my duty I pay I suffer for what I, didn't do I don't want my name to turn into that rubbish take my name from that rubbish don't rubbish me with things and I don't I'm not in group Ọba Elegushi go and listen to that i'm not going to ṣé lẹ́yìn tí mo tún rí wọn lórí kíní gan eh, eh, kí orúkọ wọn lórí platform wọn aṣíwájú mo tún share mo tún sọ pé congrats happy birthday sir o i don't like that o tó bá jẹ́ ìyìnlẹ̀ kọ́ ọba Elégùṣì sọ fún wọn kán yọ orúkọ mi kúrò ń bẹ̀ tẹ bá dẹ̀ fẹ́ sọ anything ẹ má torí pé mo sọ pé mo fẹ́ wá sí nàìjíríà you want to make nàìjíríà anytime so that i will stay here i will not come to nàìjíríà àjálẹ̀ case is there nobody should rubbish me with nonsense this is just a this is just a thirties somebody who wrote that so that tó bá wá àwọn ọmọ ṣe kọ́ wọ́n sọ̀rọ̀ mò ń bọ̀ ń sìn mò ń bọ̀ nobody should do that nonsense to me i don't like that i'm coming to nigeria i'm doing what i'm coming to nigeria ọlọ́pàá should investigate me they should take me to police station ẹnikẹ́ni tó ẹni tó bá tún dààmú ayé mi ní junction tí mo dé yìí ó máa ṣòfò tọmọtọmọ ni ó fò lómi ẹ̀fọ́ máa ṣe ẹni bá tún dààmú ayé mi ní junction tí mo dé yìí mo sọ èmi ni mo ok tí n bá ń pè Liam tí n pè Liam ọba Elégùṣì tí n pè Liam mọ orúkọ yín kí ni máa ṣe máa pè é pé ọmọ ọmọ ọmọ alọ́ba ni àmì ọmọ ọmọ kí ni orúkọ ọmọ Mohbad ni mo pè é mọ orúkọ yín rí ni ṣé mo pè Liam mọ orúkọ yín rí pé àwọn ló fẹ́ yín lórúkọ jẹ́ nobody can make Nigeria difficult for me and the way they are doing to people who come into Nigeria kọ́ máa sọ pé wọ́n fojú wọn bolẹ̀ tọ́lọ́pàá bá ṣe gbogbo ọmọ ìlú máa kú gbogbo ọmọ ẹ̀ ló máa fojú sunkún ẹ̀. ara ń kọ èmi o inú dẹ̀ ń bí mi I'm angry and when I'm angry I don't feel like talking because whatever I decree shall come to pass. ẹ gbúrò mi lórí social media ni ọbọ elégùsì ẹ gbúrò mi lórí social media àbẹ́yìn ò bá mi sọ̀rọ̀ lọ́jọ́ tí àbúrò ìyàwó yín ṣe kìíní ní first day tí máa kọ́kọ́ attend party yín lórí stage bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ rí pé mò ń sọ̀rọ̀ wá sí láti joy ẹ rí pé mò ń sọ gbogbo nǹkan tí ò dáa lórí ọ̀rọ̀ Wàsíù abẹ́ mọ̀ Wàsíù rí gbogbo àwọn tí mo dákẹ́ ìmọ̀ wọn rí ọbẹ̀ ìkókọ́ lẹ jẹ́ ni ẹ gbọ́ pé mo ní wọ́n jà mí lólè lẹ́yìn tó ń dàbí lóye tó ìgbọ́ pé wọ́n pa bàbá ọmọ mi sí I'm angry and when I'm angry I don't feel like talking because when I decree the heaven will be heaven will be shaking I don't want that mo celebrate ọmọ yẹn lánàá ṣé mo pè ní ọba ilégún mo pè ní ọmọ Elégùṣì tẹ́lẹ̀ bí mo ṣe dárúkọ yín ọjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ sí yín mẹ́yẹn mo ní tó bá jẹ́ ọba elégùsù ẹni pé mi ò rí gbogbo petition tó kọ fún yín ni you want me to join those group I will not join bad people and if I want to deal with anybody I want to talk about anybody I talk to you immediately don't rubbish me with anybody don't join me with anybody let your petition be straight if you want to petition me na another thing systematically they want to use you like a petition me do it separately for me tọ́wá ní kí petition yín máa mo ní petition against APC all over the world sọ̀rọ̀ ńjọ́ yẹn wọ́n ti múyàwó yín pẹ̀lú ẹ̀ mo tún jáde mo ní kí ló ní tẹ́ bá máa dàgbé lẹ́gùsì tẹ́ bá fẹ́ dàgbé nǹkan tó bá ṣẹ̀ èwo ní kọ́kùnrin ṣẹ̀ gan bìkọ́ wọ́n ń sọ ni a dẹ̀ rí pẹtísọ̀ tó ń kọ sọ́dọ̀ ọlọ́pàá a ní téèyàn bá ṣẹ̀ ṣé ìyàwó ẹ̀ náà máa mú ni èmi ni mo gba olórin ṣèkínà túlẹ̀ náà ọjọ́ tí wọ́n ní mi ò mọ̀ bóyá ẹ̀yìn àti Wàsíù àti eh, blọ́gà olórí burúkú tó wà lórí so àwọn terrorist ẹ kó sórí social media bóyá ẹ̀yin àti wọn lẹ́jọ́jọ́ sọ pé kó sọ pé lẹ́gùn ẹ̀sẹ̀ kí náà tù kúnjọ́ náà èmi mo jáde tí mo ń gbàdúrà fún náà mo jẹ owó yín rí ni kí ló fẹ́ fa gbogbo rà dáadáa you want to petition me come straight for me because I say I'm coming to, to Nigeria so that if I go my mama yẹn ní mi lára because mo ti sọ̀rọ̀ ajálẹ̀ àwọn tó pọ̀yàn mo ń bọ̀ mi fi dé àwọn ọmọ APC tó ń pọ̀yàn bẹ́yẹn what do you do about it? why do you now put my name mo tún celebrate yín jọ́ọ̀ mo tún ṣe lọ́dọ̀ lórí eh, aṣọ rock mo tún gbé sórí platform all these things ọba sọ pé wọ́n ń trend ni my name has been in newspaper before today i'm not begging to shine on these bad things i don't want to trend in bad things don't rubbish me with big rubbish people and i'm not going to stand with those ones. ẹni tó sọ pé kàtẹ́ pé àwọn kàtẹ́ tó dárúkọ ẹ̀ ẹ̀ dárúkọ ẹ̀ nobody should call me with nonsense so that I will not come to Nigeria I'm coming to Nigeria anybody tó bá dá mi dúró gbogbo ilé ẹ̀ máa run bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe èèyàn ló máa run ogun ọ̀run ló máa run iṣẹ́ ẹ̀rọ burúkú lábàá mi ó ṣiṣẹ́ sí wọn ni don't provoke me. Any day I don't feel like coming out don't trouble me to come down don't force me to come down I mean to come out because tẹ́ ẹ bá ti rí mi níta you want to you want to get my opinion about something don't put my name in some nonsense. mo mo mo kọ́ happy birthday Liam lánàá ọmọ ìlérí olúwa ṣé mo kọ́ pé ọmọ elégùsì ni àmọ́ sọ pé ilẹ̀ bímọ tó bá jẹ́ pé mistake ni wọ́n ṣe kọ́ lọ yọ orúkọ mi kò mẹ́yẹ I don't like it wọ́n máa sọ pé I'm not going to support nonsense. If anybody want me to tell anybody about fẹ́ mọ̀ mí àṣẹ eh, I don't want to èmi ìfẹ́ gbogbo nonsense. Eh? I don't want that nonsense. ọjọ́ tó ń ti sọ̀rọ̀ lórí títọ̀ kẹ́tìrì mi pẹ̀lú wọn rí ni ọjọ́ tó ti ní wọ́n ń ṣe investigation ẹ ti rí pé gbogbo àwọn tí èèyàn wọn kọ ẹrí mi pé ìgbà wọn tó lẹ platform mi ni ọba Elégùṣì you are part of ọba tí mo like o because mo máa ń like àwọn young young people but mi ò fẹ́ kán mi ò fẹ́ kán fumble I respect everybody even kí n má jẹ owó yín tí mi rẹ̀ ready láti wá sọ́dọ̀ yín even gbà tí wàá sí ń disturb mi. he said many people to me bóyá mo máa mo ti fẹjọ́ òun sùn àbí mo wá sọ́dọ̀ yín because ó rí yín lọ́jọ́ tẹ́ ń bá mi sọ bóyá mo fi system gba nọ́mbà yín jọ ẹ̀ mi ò wá sọ́dọ̀ yín náà ọ̀dọ̀ àwọn ọba mi ni mo lọ náà àwọn ọba tó dàgbà dàgbà dàgbà dàgbà wọn yẹn I told you that I know kí n kọ́ lọ́n forí ju bàbá yín I know àwọn bàbá yín mo mọ dáàdì yín kí má mọ̀ wọ́n mọ́ kọ́dá mọ̀ mọ́ mọ́ mi mọ́ tọ́ máa wá sọ́dọ̀ ọba Akíolú Akíolú wọ bàbá yín ò tí ì dọ̀ bá ń gbà yẹn ìyá bàbá Akiolú àbúrò wọn tó jẹ́ ọmọ lọ́wọ́ yẹn ọ̀rẹ́ mi ni wọ́n náà I don't do bullshit I know your senior brother that dated one of my friend before you are junior sister brother to me but you a king and I respect people. If I'm a bad person, do you think I, if I supported you, do you think I hate you? I will not, I will not celebrate you wo kí gbogbo kí president yẹn tó lead àgbáyé kó gbé sórí platform mi ní gbẹ̀yìn today mo kàn wé pé i don have mo kàn wé pé okay o let me take care of myself and just let me have my breakfast mi lè tọ́tọ́ pé mo fẹ́ gbẹ́rù ẹlẹ́rù sórí kí n máa dùn tèmi kí mo fẹ́ gbẹ́rù ẹlẹ́rù sórí kí wọ́n máa wọ́ tèmi nílẹ̀ òun ni mo fẹ́ jáde pé mo tún fẹ́ sọ pé gbogbo ẹni tó bá tún pèlè àmù ní ọmọ ọmọ Elégùṣì because àwọn tó ń sọ wọ́n fẹ́ kí wọ́n hẹ̀ sí Mohbad yẹn ni wọ́n dẹ̀ fẹ́ kó kú àkúrun did I call Liam Your son? Did I call him your son? Or why do you put my name? Or is the mistake? Because mo sọ pé mo fẹ́ wá Nàìjíríà ẹ̀ ó ṣe tí bá ti wá o, wọ́n á drag mi bọ́n ṣe ṣe I don't want that. I better not trend that than to nobody to be using anybody to be disturbing me. Kọ́ máa sọ pé wọ́n popular mi. Ó ń gbọ́ torí pé popularity tàwọn ìyàwó yín. Ẹ I want when wèrè tí Wàsíù ti fẹ́ tó ń gbé kiri lẹ́nu ọjọ́ mẹ́ta wọ̀nyí tó ń gbé wá sọ́dọ̀ yín wọn fún popularity pé kí wọ́n tì wọ́n mọ́lé àbí kọ́ máa ṣe pé wọ́n fi ojú wọn gbolẹ̀ Wasiu Ayinde ó máa kọ àbùkù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹni bá tún dìde ogun sí ni ó fẹ́ ṣòfò ọmọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀yin olè yìí gbogbo nǹkan lẹ ti ṣe fún mi ìdáyín lòun I want to come to Nigeria mo sọ yẹn àwọn tó ń pààyàn yẹn wọn mú ẹ máa máa ń sọ pé ẹnìkan tó bá ti ba ayé ẹ̀jẹ̀ tán tẹ̀tù fún lábẹ́ máa kún gbàgbọ́ ẹ máa sọ pé ẹlẹ́yìn ìgbà náà ẹ máa ṣe kíní kan fún mi ẹlẹ́yìn ìgbà náà ẹ máa sọ pé kíní ọba elégùsù tó bá jẹ́ ẹ̀yìn lẹ́kọ́ lẹ́kọ́ fún mi ẹ̀yìn tó bá jẹ́ ẹ̀yìn lẹ́kọ́ pẹtíṣọ̀ yẹn tẹ́ forúkọ mi sí èmi mò ń jẹ́ ọ̀tọ̀ sọ̀sẹ̀ sọ̀lá wèrè olórí burúkú máa yẹn òun náà ló fún mi ní ọ̀tọ̀ sọ̀sẹ̀ tó máa pè nígbà yẹn tó dẹ̀ mọ̀ pé òun ò fẹ́ kí n succeed láyé olórí burúkú. ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín tẹ́mi bá ṣoore fún yàn ọmọ afẹ́ kó fi bí san fún mi o tí n bá ṣoore fún ẹ tó bá fi ibi san fún mi ó máa jẹ kúrò kẹ́yìn ayé ẹ̀ ni read my lips ìkorò ló máa jẹ kẹ́yìn ayé ẹ̀ ṣe rí pé mo ránṣẹ́ wá sí coronavirus rí ni àbẹ́ gbọ́ pé anybody nínú wọn pè mí sórí platform rí tó gbé mo ní mò ń bọ̀ nàìjíríà yẹn ẹ tó bá ti wá nǹkan tó máa fèsì rè mò ń bọ̀ nàìjíríà IGP ọ̀rẹ́ yín ni ó ti yé bẹ́yẹn kò tí bí o ti ẹ̀ ń ṣọ̀rẹ́ yín ẹ máa ṣàmà gbọ́ láti four years ago ṣé mi mọ̀ pé ọmọ aṣíwájú ni yín aṣíwájú ẹ̀ ló wà ló jẹ́ president àbí bẹ́ẹ̀ kọ́ ìjọba aṣíwájú ó lẹ̀ sí sọ wọn ò sọ fún mi ṣùgbọ́n mo mọ̀ ní wọ́n ti sọ pé Nigeria constitution is different from my from my personal I mean personal life wọ́n ti sọ ẹni tó bá dẹ̀ létí ni kó gbọ́ ó ti yé so Nigeria constitution is different from my personal life aṣíwájú fúnra ara wọn ló sọ ń gbà tán kọ́kọ́ wọlé gbogbo àwọn ọmọ wọn dẹ̀ ló pẹ̀pì náà lọ sinmi ẹ̀dọ̀ náà jókòó wọ́n wà wọ́n dẹ̀ wà láyé wọ́n dẹ̀ bá wà láàyè but ìyá rí wọn kọ́ ṣe yàmàyàmà káàkiri àbí kọ́ máa ṣe kọ́ máa bùgó wọn ṣe ẹ má porúkọ mi sí kinní yẹn torí olórí ṣèkínọ́tù yín kò ń ṣe police èèyàn ló fi trend ẹjọ́ ẹ fi mí lẹ̀ Ọba Elégùṣì don't don't if you want to do it that's not ore to me ó ń bọ́ kò ń ṣoore fún mi. ọba akíolú nìyẹn ọba akíolú bàbá yẹn mo ti mọ ọba akíolú now Is that something years kò ń ṣe rọ́ wọ́n tún ní mo blog wọn bá kanjọ́ kan ọmọọṣẹ́ wọn tó jẹ́ pa wọ́n tún pè mí bíbá oyè wọ̀ Jacob mo mọ̀ rí dáadáa ni mo mọ̀ wọ́n story tí n bá sọ ìsírí One wọ́n gbẹ́jọ́ ọmọ kan wá fún mi ládùúgbò wa ìyábọ̀ ni ìyábọ̀ yẹn ó jẹ́ ẹni tó yẹ pé àmọ́ ẹ̀yà ẹ̀ bàbá ẹ̀ nìkan la mọ̀ bàbá ìyábọ̀ yẹn ó kúrú báyìí bí wọn ọ̀dà bí dọ́à mi ò fi yọ o he always go alone Bi àwọn mo. Badagry kankan ilé bàbá tó olóore ilé ìyá ìyábọ̀ báyìí ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí àwọn ìyá Ṣadé fi ń ṣe kíní tẹ́lẹ̀ lọ́ọ̀yà ẹ̀ lónìí tó fún wọn níbi bẹ̀yẹn now ọmọ kan ládùúgbò wa àmì bí ọ̀rẹ́ náà ni but ó kéré sí mi náà but ọ̀rẹ́ ni a máa jọ olórí burúkú ọmọ yẹn náà bó ṣe wà nìyẹn i don't like bullshit mi ò like ṣé rí bí mi ṣe wà yìí mi ò like bullshit i just go my way anybody that will give me trouble not that i cannot make trouble i'm a very strong woman very very strong woman both spiritually and physically but despite that i don't use my energy for things that are not valid that cannot uh, support human being or humanity or that don't bring peace. And if that's why I get mad with anybody that want to destroy my peace. You see, I don't recover quickly because I don't start fighting early. Me ò tètè binu, she tí n bá ti ṣe, tí n bá make up mind me towards things, I will not ó máa ń pẹ́ mind me kí set settle pẹ̀lú ẹni yẹn. Wọ́n gbẹ́jọ́ bàbá yẹn wá nígbà yẹn. Nígbà tí gbogbo ìgboro ń lé ń gbà yẹn. Àlẹ́ nu ọmọ yẹn ṣe mí. Wọ́n àwọn kan fẹ́ gbalẹ̀ bẹ̀yẹn o meanwhile wọ́n náà fẹ́ gba ilé ọmọ yẹn lọ́wọ́ ọmọ yẹn ṣó ti yé yín ọmọ yẹn mi ò pé rí tó bá mọ̀ mí sìn bóyá ó kò máa mọ̀ mí ọmọ kékeré ni tiwa bọ̀ tí ń sìn náà màdámù ni you know bí mo ṣe gbọ́ sórí yẹn wọ́n ní wọ́n fẹ́ gbà á bàtí bàbá ọmọ yẹn ti kú sóò wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn lọ́wọ́ ọmọ yẹn ipe ọmọ yẹn pe developer kó bá ń ṣe wọ́n ṣàṣọ sórí yẹn gbà tó gbé wá bì báyìí mo pariwo sókè mi báyìí wọ́n gbélé ọmọ yẹn padà fún a sọ̀rọ̀ ní tí mo sọ nípa bàbá Tolú nìyẹn mo dẹ̀ sọ fún wọn mo ní bàbá Tolú mo ní mo mọ̀ wọ́n mo sọ̀rọ̀ ní tí mo dẹ̀ sọ wọn ìgbé tòótọ́ ni mi ò parọ́ náà nígbà tó wà ní CIB àwọn àti Ganiu Daudu ṣé ti yẹ yín I know him even ìgbà tí a ní tí ń dọ̀kan báyìí wọ́n sọ pé kọ́ lọ síbi yín náà ìgbà tí mo sọ ọkọ mi you understand me but all these things I don't like mo máa ń lọ jẹ́jẹ́ mi ni àwọn tó jà mí lólè gan àwọn màláìkà yẹn àwọn ọmọ èkó àwọn tó mọ̀ mí ní island ní street wa tó wà ní America tó wà ní Chicago àwọn pp boys and girls wọ́n sọ fún mi pé ṣé mi ò sọ pé ọmọ island ni mí ni mo níṣẹ́ tí n bá lọ ṣé mo mọ̀ pé criminal ni mo fẹ́ máa jáde pé mo fẹ́ máa sọ sí pé o ẹ mo ìgírí kan kìnì kan because the way I look gentle and I calm down I just do my things and then people ẹjọ́ ẹjọ́ Ọlọ́run mi ìfẹ́ jọ́ bóyá aláàjì la máa pè yín ní àbọ́pá elégúnṣẹ́ jẹ́ tó ọlọ́run ẹ yọ mí kúrò ní orúkọ yẹn ẹ yọ mí kúrò ń bẹ́ẹ̀. èmi tẹ́ pé ńgbà tí wọ́n ń ṣépè fún ọmọ yín tó ń múyàwó yín tó ń dàgẹ̀ báyìí èmi ni mo jáde ẹ lọ gbọ́ dáadáa tó bá dẹ̀ ti kọ́ tẹni wọn fún yín bẹ̀ dáàzẹ́dì kìtà àwọn tó kọ́ tẹni yẹn mo sọ mo ní tí ọba Elégùṣì bá ṣe lórúkọ ẹ̀ lọ́wọ́ àbẹ́ ti gbọ́ ṣé ẹ rí pé mo post ẹ̀ sórí platform mi rí wọ́n lẹ́yìn ni wọ́n petition mo tún sọ mo ní petition kan náà petition àwọn gbà tán ṣépè fún yín tán ṣépè fún ọmọ ní kí ni wọ́n ṣépè fún àmọ́ yín fún wọn lókè nísìn mo ní mo tún ṣàlàyé pé ṣé ẹ pè mí ni àbí anybody wá fún mi lówó ṣe bí gbogbo wọn ló ń fún ilẹ̀ ṣe bẹ́ẹ̀ sẹ́ni owó káàkiri àbówó kọ́lẹ̀ máa fi gbé orúkọ nǹkan tẹ lọ gbé sí ṣáláròyé ni àbí alárògbé àbí aláròyé níṣẹ́ orúkọ yìí ilẹ̀ owó kọ́lẹ̀ máa fún wọn ní bí ò ti ẹ̀ pọ̀ tó lówó wọn ò kí ń pọ̀ kì í ṣe owó lẹ fi gbé síbẹ̀ ni ìgbà tẹ́mi jáde tí mo sọ pé petition tí wọ́n kọ yìí pé ẹlòmíín lè ṣiṣẹ́ yẹn kó dẹ̀ máa fi petition yẹn sórúkọ Elégùṣì ẹ gbọ́n gbà mí ẹ jọ ẹ yọ orúkọ mi kúrò bẹ́ẹ̀ ẹ yọ orúkọ mi mo pálàṣẹ ni gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run bí ikọ̀ àti ìdíjọ Elédùmarè ìtí mi ò bá ti sí ẹ má fi orúkọ mi sí tẹ bá fẹ́ sọ pé tí mo sọ yẹn ẹ fẹ́ gbé wá separate ẹ gbé wá separate ẹ má rubbish mi mọ́ àwọn kan don't rubbish me they they destroy my platform platform mi as tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Mohbad nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ni ó lè lọ sókè díẹ̀ before the time ó lè lọ sókè á lọ sísàlẹ̀ so ẹni tẹ́ ń fún ní tán fún kan go and give it to them àwọn tó gbowó give them fight them go and fight those people who collected money ṣé mo gbowó lórí ẹni don't put my name Ọba Elegushi I don't want to be angry with you I don't want to be angry with you remove my name from rubbish. mo celebrate Liam lánàá ṣé mo dárúkọ yín sí ni àbí tó pé mi forúkọ yín sí mi ì lè forúkọ yín sí bọ́jà yìí kan lẹ́ni mi ì ní wọ́n ni wọ́n lè gbé fún yín mi ì lè pè yín nígbà ìlẹ̀ lọ́mọ abẹ́mi jẹ́ comfort ni àbí gbogbo ọmọ tó ń sọ̀rọ̀ yín ẹ̀ ní bí mo ṣe ń búkì ni abẹ́fẹ́ kí n gbé orúkọ yín máa wà bẹ́ẹ̀ yẹn tó máa kọ gbangba gbangba kedere bẹ́ẹ̀ yẹn ẹ máa fẹ́ kí n máa gbé ẹ̀ ní bí mo ṣe speak fún ìyá Mohbad ni ẹ bó ṣe sílẹ̀sì fún bàbá Mohbad nígbà tó dẹ̀bẹ̀ sí ṣe bí olè lórí social media bí mo ṣe padà lẹ́yìn ẹ̀ ni I don't back evil ẹ gbọ́ orúkọ mi kúrò nínú òṣì ẹ má rubbish mi mọ́ṣì torí nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ kó ṣẹlẹ̀ sí àwọn olórí yín méjèèjì yẹn opportunity lẹ́ni náà bẹ́ẹ̀ bá ṣe lè treat àwọn olórí yín yẹn ni kẹ́ ẹ ṣe treat mi. gbogbo yín tẹ́fẹ́ frustrate goodness mi you cannot all of you that want to frustrate my goodness you cannot ẹ jẹ́ àtúngbọ̀ sí. yóò wù wá láti fèsì sí ìwà ń wára àwọn èèyàn kan lójúnà àti lè wọ́ ọba Saheed Elegushi sínú fàmí fà ọ́ ọ̀rọ̀ nípa ẹni tó ní ọ. because they don't want me to come to Nigeria ni o because already some people know that when I come to Nigeria some problem are going to àyà wọn ń já ó ti yẹ yín mẹ́yẹn tó lọ́rọ̀ àjálẹ̀ tí mo dẹ̀ ti dárúkọ àwọn ọlọ́pàá kan tó ẹ wo gbogbo petition tẹ kọ tó bá jẹ́ tòótọ́ lẹ kọ ọba Elégùṣì ẹ ọba ní tòótọ́ o ṣùgbọ́n ọba ju ọba lọ a tún mú ọba kan tí ò kì í kú kò sọ́ba tó jẹ láyé tí ò kì í papòdà àmọ́ ọba tó ju ọba lọ ẹ má morúkọ tèmi mọ́ àtọ́dún tó ti ń sọ̀rọ̀ yín bẹ̀ yẹn tó bá ṣépè fọmọ yín bìkọ́ wọ́n ti ń sọ kí n jáde kí wọ́n mi ì lè gbẹ́ ogun ológun rú mọ́ tí mo lórúkọ yín bẹ́ẹ̀ mi ì lè gbẹ́ báyẹ̀ tọ́tọ́ rẹ̀ lẹ́jọ́ forúkọ mi sí pé mi ìjáde kan máa speak fún yín wọ́n ṣe speak for that I won't do that mo dẹ̀ tún celebrate yín wọ́n tẹ̀sẹ̀ tún fẹ́ gan-an ẹ̀rọ ọdún ẹ̀ lè ti ẹ̀ lè ti lọ competition yín kí lè fẹ́ kọ fún mi pé wọ́n ní wọ́n pè yín ní baba liam ṣé mo pè yín baba liam mo gbàgbọ́ pé yín lẹ́ni liam mo mo forúkọ kíní sí àbí gbogbo àwọn tó sọ pé elégùsì ń sùn pẹ̀lú pẹ̀lú mi ẹgbẹ́ bì kan tí mo ti tí mo ti tí mo ti tí mo ti ṣe jáde tí mo sọ pé wọ́n rí pẹ̀lú kíní kan wọ́n ní wọ́n rí ń gbá wọ́n rí láwo tí mo ti believe wọn ọ̀rọ̀ tí bá sọ mo fi ń kanta wọn ni. wọn ò láì gbogbo trend òṣì iṣẹ́ aláròye ṣé ń gbà tí ọ̀rọ̀ wà sí òṣẹlẹ̀ mi ò tí ì lọ sí aláròye ṣé èyí tó wà ní Kétu àbẹ́ èyí tó wà ní ní Agége ní tí lọ́bẹ̀ tí wọ́n ṣe fídíò pẹ̀lú pẹ̀lú Wàsíù báyìí tí tí sí ọmọ pé mo mọ̀ pé wọ́n ṣe fídíò pẹ̀lú Wàsíù tí mo ń sọ̀rọ̀ tán dẹ̀ gbàgbó kìíní yẹn tí mo gbé sínú ní pépà ṣé wọ́n gbé pépà yẹn jáde kí n tó jáde kí n tó wá Canada ni mo ti ń rojọ́ Wàsíù kiri mi ìwà sọ́dọ̀ yín purposely because ṣe ló ń bẹ̀yàn sí mi gbogbo ẹnìkan tó ń ta mọ́tò tó ta mọ́tò fún mi ní kí n bèrè láwọn ṣé mo máa ń bẹ́lẹ́gùsì sọ̀rọ̀ ṣé mo mọ elégùsì torí pé ilẹ̀ ń kọ wọ́n gbà ẹ̀ wọ́n lélégùsì ló gba ilẹ̀ yẹn mo wá wò pé ilé ìfẹ́ máa lo chicken brain fún mi ngbà yẹn mo dẹ̀ ti mọ̀ pé Wàsíù ló bẹ máa yẹn sí ni ó ń ta mọ́tò pé wọ́n gba ilẹ̀ ń níbi elégùsì wọ́n lélégùsì ṣé mi mọ elégùsì torí pé ó rí pé mo lọ pátí ọjọ́ tí mo ti lọ pátí elégùsì yẹn tẹ́lẹ́gùsì ti ń bá mi sọ̀rọ̀ tó ti pé bóyá mo máa máa bẹ́lẹ́gùsì sọ̀rọ̀ lẹ́yìn nǹkan tó ṣe nìyẹn nǹkan tó ṣe nìyẹn ṣé mo tòtò rẹ̀ mí ìwá yín náà etí máa fi wá sọ́dọ̀ yín gbà máa lọ sọ́dọ̀ bá kí olú bó wà yẹn kẹ̀dẹ̀ rèé ló ti mọ̀ pé mo máa lọ sọ́dọ̀ àwọn ọba tí ó ti pé mo lọ sọ́dọ̀ bá ó lọ tẹ́ bá wo táìmì ó lọ dọ̀bálẹ̀ fọba kí olú báyìí sódà tó bá ó lọ kí ọba kí olú ó dẹ̀ tún gbé sí orí mídíà pé ó ń pàdé ọba kí olú ń gbòòrò òun dẹ̀ ti dọ̀bálẹ̀ fún tó bá wù mí kí n lọ bẹ̀ òun ti lọ síbẹ̀ síwájú mi ṣé mo wá sọ́dọ̀ yín ní ìwá sọ́dọ̀ yín náà ọ̀dọ̀ ọlọ́jà ọ̀fẹ̀pẹ́ that's why mo ṣe é tẹ́lẹ́jà ẹ̀fẹ̀pẹ́ ọlọ́jà ẹ̀fẹ̀pẹ́ is like a is like a father before because one of my auntie nígboro ó ti fẹ́ wọn rí mo dẹ̀ ti lọ sọ́dọ̀ wọn nígbà tí bàbá ọmọ mi tó ti tẹ́ pé ó ti ẹ̀jọ̀ wà ní báǹkì táwọn èèyàn bá ta mọ́tò fún oyún lọ mo lọ sọ́dọ̀ wọn tó bá yẹ pé mo sọ pé mo fẹ́ wá sílẹ̀ jálẹ̀ yìí wá fẹ́ jáde lẹ́ wá fẹ́ máa bá mi fa case but um, Olébùṣì ẹ lọ yọ orúkọ mi kò nọ́nsẹ̀nsì ó ti yẹ yín wọ́n níyàwó yín kúnjọ́ ẹ̀ bóyá ilẹ̀ fẹ́ kó pa ni kò yé mi mo ní kó yọ orúkọ ìjáde mo sọ mi báyìí mo yọ kúrò ẹ forúkọ mi kúrò bẹ ẹni ọ̀dà pẹ̀sì ọba fẹ́ bá mi fa ẹjọ́ kó jáde wá tí mi ò bá lẹ́jọ́ pẹ̀lú ẹ̀ Elégùṣì mi ò lẹ́jọ́ pẹ̀lú yín mi ò dẹ̀ ti drag yín mi ò dẹ̀ ready láti drag yín torí tó bá jẹ́ pé ẹ fẹ́ fi drag yín I'm not ready to do that to support because tẹ̀mí bá drag yín mo máa fáwọn yẹn support mi and they will get power over you ó ti yẹ yín tẹ́ ẹ bá mọ̀ those people tẹ́ fi mí pẹ̀lú yẹn tẹ́ ẹ bá ti bá support wọn ti bá drag yín wọ́n máa wí and they will get my support and I will not do that for you okay àwọn tó ń ya plan yẹn ẹ sọ fún ọkọ rí schedule ẹ mo sọ fún yín ni ọmọdé gbọ́n àgbàgbọ́n náà ṣe dálé iná fífi dálé fẹ́ o tánibọ̀dì fi mílẹ̀ ilé ọba ni wọ́n bí mi a princess correct ọmọọba I am a princess kò ń ṣe by mouth o by birth. kódà ń ṣe ní ìkàrẹ́ àkókò yẹn ìkàrẹ́ òkè ń ṣèjẹ̀bù kódà ń ṣe kó ọba ìlú mi dàbí Àwùjalẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó dàbí first class ọba Èkó ni ọba bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ ọba ni mí omi ò ń ṣọmọ àlẹ́ o ìyí tó bá dẹ̀ yí ọdọ́ wọn kì í yí kòkó bẹ́ẹ̀ o. àǹtí ẹ̀ bá dẹ̀ láìkè yàn tí bá ti fún yín ní respect àbí tí bá fún àwọn èèyàn ní respect ẹ má máa fi ojú mi ẹ má máa fi mí máa wò pé ta ló fún ní respect that's me these days ìgbà tí bá ti ẹ sọ pé à ah, ẹ fún mi ẹgbẹ́ kóòkì wá bí mo fi pọ́n yín lé ní mi ní kóòkì kan tí mo fẹ́ mu torí pé ebi kóòkì ò pa mí mi ò kí ń mu kóòkì gan tí bá ń jó fún yín mi ìgbowó lọ́wọ́ yín rí ẹ̀ẹ́dẹ̀ fún mi lówó ẹ̀ẹ́dẹ̀ sórí kankan fún mi rí Wàsíù wọn tá a mọ̀ gbogbo àwọn tó bá mọ̀ ló ń ṣorí burúkú so ẹ tá a mọ̀ tó tá a ṣorí burúkú tí mo dẹ̀ mọ̀ pé máa bí bí mo ṣe rí pẹ̀lú yín tó ẹ sọ mílẹ̀ ẹ lọ yọ orúkọ mi kúrò ńbẹ̀ mi fẹ́ I don't want that trend ló fẹ́ orúkọ burúkú yẹn wọ́n drag yín àmì blogger àwọn tó drag yín kan tó drag pizza ẹ̀rí kankan ṣe ẹ má forúkọ mi sí mi ò fẹ́ tí n bá fẹ́ lọ sínú aláròye ẹ bèrè lọ́wọ́ wọn mo nígbà tí ọ̀rọ̀ Wàsíù mo pe city people lórí ọ̀rọ̀ Wàsíù gbogbo ẹ̀ pátá ló block gbogbo ẹ̀ pátá ló block kí n tó wá sí Canada tẹ́gbẹ́gbẹ́ tí máa ti wá sí nàìjíríà ẹ máa lẹ́fẹ́ frustrate wọ́n máa ti wá frustrate wọ́n tán àwa ni wọ́n ṣe ẹ̀fún lóye mi ò fẹ́ yóò rí burúkú o ilé san mi dùjò ó dùjò yìí lọ mi ì fẹ́ oyè orí burúkú ọmọ ọba ni mí mi ì lè ṣẹ̀ṣẹ̀ máa lọ bẹ̀bẹ̀ gba oyè níbi kọ̀ọ̀kan royal ọba ló bí mi àwọn tó bá ti jẹ́ titi yín tó bá ti sọ̀kọ́ sí nǹkan tẹ́ tó bá ṣe burúkú ẹ máa máa pọ́n wọn lé. mi ìfẹ́ trendy òsì. I don't want to give those people any any any support. I don't want to give them any support. pay. láti pé ṣé òfin tán lẹ̀gbẹ́ Wàsíù alábùkù alábùkù orí ni alábùkù ó ti kàbùkù lọ́wọ́ ìjọba APC ṣèbọ́mọ tèmi ni wọ́n lò gbogbo yín gbélé fi nà mí ìjọba yìí náà ló máa crash gbogbo yín bẹ́ẹ̀ ni ìjọba yìí ló máa crash gbogbo òṣìṣẹ́ ìṣe yẹn ṣe bá mọ mi lẹ́fì nà mí lórí owó mi tẹ́tún bàbá bá mọ mi sórí ẹ̀ alábùkù tó gbé wọn sọ pé kẹ má máa náwó sílẹ̀ mọ́ tí etán tán kàn sí jẹ́ẹ̀lì sẹ́wọ̀n kékeré lẹ rí kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn bàbá késekése ọba Elégùṣì ẹ lọ yọ orúkọ mi kúrò ń bẹ̀ ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ tí àbádẹ́ yọ orúkọ mi kúrò ẹ gbé jáde mi tí mo ti sọ pé ẹ̀yin ni bàbá Liam tó bá jẹ́ ẹ̀yin lẹ́bí Liam kọ̀ọ̀kan orí ṣe ti yín ẹ gbé jáde mi tí mo ti sọ pé ẹ̀yin bàbá Liam. wọ́n gbórúkọ èèyàn sáláròyé mo ti lọ bá láròyé fúnra mi gbogbo newspaper tí mo mọ̀ tọwọ́ mi káńgbà tí mo lè rí tí mo ní nọ́mbà wọn ni mo pè kọ́ bá mi bá wà sísọ kó lè bá mi kó lè fi mí lọ́rùn lẹ̀ àwọn alájàlẹ̀ mo dárúkọ ọlọ́pàá ṣẹ́tọ̀ torí pé wọ́n mú ẹnìkan kó sí wọn tẹ́ fẹ́ fi mí ṣe mo ń bọ̀ nàìjíríà ọlọ́pàá ẹgbẹ́ tí yọ̀nà bá kọ sí ẹniwẹ̀ náà bá kọ sí. irọ́ tó gbilẹ̀ yìí ló jẹ́ pé àwọn èèyàn orí ẹ̀rọ ayélujára kan tí a máa dárúkọ wọn nísìnyí ń tàn káàkiri lára àwọn èèyàn yìí tí wọ́n gbajúmọ̀ lórí ìkànnì tiktok ni olórí ẹbí music production two perkins rules àti westo for life àwọn míì tún ni auto success ọlá olúbùkọ́lá jésè tẹ́ni ológo àti tọ́lá ní ilé sanmi. this oat is so is so hard Combine ń bẹ́ẹ̀ ni máa blend ẹ̀ kí tó kí tó máa ṣe ni tọ́jú mu mi sẹ́mi mi. people these days tó bá ti forúkọ wọn sínú pépà wọn trend wọn ti gbajúmọ̀ nìyẹn wọ́n forúkọ àwọn èèyàn sínú pépà náà pé wọ́n change ayé wọn ṣe kinní kan tí ò ń ṣe pé wọ́n búlẹ̀ ẹnìkan wọ́n parọ́ mọ́ ẹnìkan. kábíyèsí elégùsì so ẹ̀yin lè fẹ́ dàgé àwọn àbí nítorí pé mo tún ṣàlẹ́yìn pé wọ́n níta ní bàbá bébí àbí kí jẹ́ ṣòun náà torí wọ́n expect mi kí n jáde kí wọ́n máa speak fún àwọn kan àwọn kan náà bá bá yé wọn jẹ́ wọ́n fẹ́ kí n jáde lánàá kí wọ́n speak fún Bobrisky ṣé Bobrisky nìkan ni wọ́n máa kọ́kọ́ jèlè ni ṣé Bobrisky nìkan ni wọ́n kọ́kọ́ fẹ́ jèlè let me show you the lot of people tí wọ́n ti jail hmm, ń sorry ẹ má ẹ orúkọ mi kúrò mbẹ ọba elégùsì ẹ ti mú wrong i'm not going to give those people support are you getting me ẹ yọ orúkọ mi mbẹ lọba pé tí ma ti wá nàìjíríà o ẹ̀wọ̀n òní jẹ́ kọ́kọ́ ẹ̀sìn mi ọba elégùsì àmà ní kó máa fà àwọn ọlọ́pàá ní kó máa dà ọ́ láàmú ẹ̀fẹ́ kí wá nàìjíríà máa wá torí alájà lẹ̀ alájàlẹ̀ gúrúpù Wàsíù èmi ni máa petition yín náà bọ́tù èmi àti yín Elégùṣì ẹjọ́ ẹgbẹ́ ẹjọ́ ẹ lọ sinmi sẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ ẹ lọ sinmi ẹ lọ fèsì anything tí ó bá ti wù yín tó bá agbogbo petition tó kọ tán forúkọ yín sí ẹ lọ defend ẹ̀mí ò ráyè ẹjọ́ yẹn ó ti yé yín mẹ́yìn torí àwọn tó gbowó ọ̀tọ̀ lẹ́nu tó gbowó òyìnbó àwọn tí òyìnbó lè máa mọ tíkọ́ tí wọ́n máa pa kúkú àwọn èèyàn ti gba go for me bíbá yàrá máa forúkọ mi sí nǹkan tí mi ò mọ̀. èmi ò tẹ́ẹ̀nì pẹ̀lú yẹn ó ti yé bẹ́ẹ̀. ọba elégún mi ò gbàgbọ́ pẹ̀yìn lẹ́gàn lẹ́sẹ̀ ó lè jẹ́ iṣẹ́ wàsíù ni torí gbogbo àwọn nígbà BBC news aláròye wàsíù ló ń kọ̀ǹtró ẹ̀ òun nìyí gbogbo news yẹn ó ti ajá gbogbo wọn àti gbogbo àwọn ọmọ eléwì kó máa lò wọ́n láti ẹnìbọ̀ tó bá ti fẹ́ ba yé ẹ̀jẹ̀ Wàsíù ní trọ́bù yín àtàwọn tó bá sẹ̀tì yín àbí gbogbo tó wàhálà tán fà sí ẹjọ́ má fà sí I don't like it and you cannot stop me you cannot if you want me to drag you I don't want to drag you because ìyẹn náà fẹ́ wá ó ti drag kábíyèsí ó fojú ẹ̀gbẹ́lẹ́ tí ń sọ pé tó bá lọ wá fún mi ẹ̀wọ́ ló máa fẹ́ kólẹ̀ a fi Nàìjíríà lẹ́ni pé wọ́n máa fẹ́ kólẹ̀ ó máa fayé lẹ̀ fẹ́mi gan-an torí mi ìbú yín mi ìdẹ̀ sá so anybody ò dẹ̀ lè lo ẹ̀yin láti ọpẹ́ ẹ fẹ́ wé mi ó di eyín mẹ́yìn èmi ò fẹ́ gbo nonsense yẹn àwọn tó pààyàn ní orílẹ̀-èdè nàìjíríà ṣe ti mú wọn ni àwọn kan lẹ́ máa máa ṣe ibi tẹ́ bá ti dáàgì wọn tán tẹ́ fojú wọn gbolẹ̀ tẹ́ máa ṣe wá sọ pé kọ́ máa fún ọ ní ìkankan wọ́n máa náà fóyè mí ìfóyè orí burúkú ẹ gbọ́ ìfóyè orí burúkú mi sínú gbogbo yẹn mi ò wá bí láti wá ṣeré kò ṣeré ní Moscow mo wá sí ìbá láti wá ṣàlàyé nǹkan táwọn tó jà mí lólè tó ń ṣèkà fún mi ni àwọn tó ń practice terrorist ní Nàìjíríà wọ́n ṣèkà wọ́n jà mí lólè wọ́n tún pa bàbá ọmọ mi lérí ẹ̀ mo dẹ̀ ní evidence evidence wà olórí burúkú ni I don't want to say bad thing inú ń bí mi ọlọ́run gbọ́ mi ò àtàná yẹn inú ń bí mi ò inú ń bí mi I don't want to use my anger on I don't want to cause. ọlọ́run ẹnikẹ́ni tá a bá ti gbàdúrà fún tó bá gbógun tiwa ọlọ́run jẹ́ kàdúrà náà di ègún àtèpè lórí ẹ̀ olùwàjò yọ sọnù bí ọwọ́ ọwọ́ òkè kádún kó má yọ ẹni bá gbógun tìmí lábẹ́lẹ̀ olùwàjò yọ sọnù bí ọwọ́ bẹ́ẹ̀ lórí kò ní padà ìyẹn ò kì í ṣe trendy mi tẹ bá fẹ́ sùn èmi àbí tẹ bá fẹ́ sùn mi Wàsíù má máa hide under some people ó ti yẹ yín mẹ́yẹn yẹ mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí mo ń bọ̀ let me just show you something kàṣàkàṣà lẹ́rìí bàbá késekése o ó dẹ̀ jura wọn lọ bọ̀tẹ́ elégùsì ẹ yọ orúkọ mi kúrò mbẹ̀ ẹ má jẹ́ kán lò yín fún nǹkan kí nǹkan kò sẹ́ni tó bá mi jà tọ́lọ́hùn ní wó dànù ẹ má bá mi jà torí mo tún gbèjà yín ni kẹ́ṣọ́ ara yín bẹ́ẹ̀ ṣe wà ní. ọ̀rẹ́ yín ṣe nǹkan wàsíù tí tí wàsíù ti ń ṣe ìwà burúkú láwùjọ látijọ́ ẹ̀ ẹ pé ẹ ti bá sọ̀rọ̀ ni ṣó máa le to that extent ni ó wá dọ́dọ̀ tí ń sìn ẹ ọ̀dọ̀ òun níṣẹ̀lẹ̀ máa fi ń tẹ̀lé máa kàn ṣe bákan ẹ tó ẹ torí ọlọ́run kí lè máa forúkọ mi fún sí ẹ má forúkọ mi mú nonsense jọ. anybody wey dey play politics dem ma play play politics no dirty politics ọ̀dọ̀ mi. inú dẹ̀ mi. I'm angry. Me ò tell anybody lọ Me mi ò lọ ní mi ò mi orí ẹ máa rí gbogbo news wọn to ń trend ní nàìjíríà yẹn wọ́n máa sọ fọ́jọ́ mẹ́wàá mi ti ẹ̀ ń sọ mọ́ nípa wà ẹ̀mí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ gan pàápàá ṣé ẹ rí pé mo ròyàn lọ síbẹ̀ ni èyí tàbá èyí tí mo bá ní kẹ́ ẹ dárúkọ síta mi ní kán fún ọ lóhùn ọ̀ní mówó lẹ̀ ẹ máa fẹ́ máa mi sínú problem ẹni bá ní kó máa include orúkọ mi sínú problem òfo ló máa ṣe owó ni mo fẹ́ mi ìfẹ́ wàhálà mo ti ṣe wàhálà jù kó sì lọ ẹ má máa sẹ́ni wàásù tì mí ẹ jọba fẹ́ ṣòfò ọmọ kó má sẹ́ni wàásù tì mí. kíná ọba elégùsì kílẹ̀ tún wá ń rẹ́rìn tẹ́ tún smile tẹ́ tún ń ṣe yín tán tún tàgì mi bí tẹ́ ti ń ṣe yín sìn ẹ ṣú ara yín o ẹ ṣú ara yín bẹ́ẹ̀ ṣe wà yẹn. ẹ rò pé tí n bá support àwọn ọmọ yẹn pẹ̀lú yín sìn tí n bá support wọn. Hmm, hmm ọlọ́run elédùnmarè gbọ́ i don't want to give them support ni if i support them wọ́n fojú yín hàn màbo i don't want to support them and i be fighting for your for your darling chi i mean that your wife and your children here ẹ máa tó ẹ máa ẹ má jọ mílẹ̀ ń darí inú ń bí mi ẹ má jẹ́ ń ṣépè o ọkọ̀ bá ṣépè fún yín ni. Ìyábọ̀ Òjó tó sọ tó kọ́kọ́ sọ fún yín pé ẹ̀yin ń kọ́ ẹ̀yin lẹ pa Mohbad ẹ ti gbàgbé ni ẹgbẹ́ mi lẹ́ bá fẹ́ fẹ́ dojú ìjà kọ ẹ lè dojú ìjà kọ mí náà ẹ kàn ń fà kí n support àwọn people yẹn ni àwọn tó ṣe kinní yẹn wọ́n fẹ́ kí n support àwọn ọmọ yẹn ni wọ́n fẹ́ kí n support mí ìdẹ̀lẹ̀ support wọn God forbid I don't support people who don't respect me and people they have used against me before ṣé tẹ́ni tó ti wọ́ mi bí báyìí gbogbo àwọn ọmọ tó bá ti practice terrorism yẹn wọn no I cannot support nonsense I don't have group I don't have people on this social media I'm a work alone it's a winner àwọn tó bá train ní terrorist ní kó lọ máa kó máa lọ máa nọ́ọ̀sì wọn. jọ́jọ́ pé mo sọ pé mò ń bọ̀ nàìjíríà ẹ̀ pé tó bá ti wá nàìjíríà báyìí ẹjọ́ tá a máa bá wò ni ẹ wọ́n máa ṣe kiri kan wọ́n máa sọ pé wọ́n ń níbì kan àwọn ọlọ́pàá Nigeria police IGP kí lorúkọ ẹ̀ tí mo fẹjọ́ sùn tí mo ní tí wàá sí tẹ́ mú lọ síbi àjálẹ̀ mo mú lọ́bì kan sẹ́mi mú lọ́bì kan tí wọ́n ti gbọ́dọ̀ bá two fifty lọ́wọ́ mi ẹ̀rí kankan ṣe sí láti jọ yìí jẹ́ fi wọ̀nyí jàre àwọn tó ń ti jẹ́ẹ̀lì tẹ́ wá ń pariwo ẹ̀yin wọ́n jẹ́ẹ̀lì Bob Risky ẹ̀ wọ́n fẹ́ kémi jáde ká máa sọ̀rọ̀ fún Bob Risky mo ti sọ̀rọ̀ àbí mo ti sọ ni I'm not going to speak for rubbish people But tí also ń by mí báyìí promote nonsense ní orílẹ̀-èdè Nigeria. you don't know that time to bá any problem tá a máa mass kẹ́mi máa sọ̀rọ̀ sí ọmọ tí mo ṣe tí mo gbàdúrà liam toko kó jọmọ kékeré up to date mo sọ pé mi ò support Wùmí bí mi ò ṣe ègé ẹsẹ̀ bẹ́ẹ̀ náà mi ò support ẹ because me ò kàn lè máa support nǹkan tí mi ò mọ̀ ṣe lè máa fẹ́ kí n support nǹkan pàtó fẹ́ pín owó kan mọ́ mi tán So ó fẹ́ mi lówó náà gbogbo lọ́wọ́ anybody yálà jẹ́ anybody ò fún mi lówó lórí social media ń bì ogún mi mò ń jẹ́ kí wà ní òsì tẹ́nì kankan máa sọ pé kí wọ́n máa ẹni nìkan náà fẹ́ kí mi support I'm not going to support them òyìnbó lè mọ tí kò tí ma pa kúkú I cannot support where I'm not getting money ọba elégùsì ọba adémọlá ẹ lọ yọ orúkọ mi kúrò bẹ́ẹ̀ tó ń fẹ́ kí n against yín ni ọlọ́run gbọ́ wọ́n dẹ̀ fẹ́ kí n kékòó kó má wà bẹ́ẹ̀rẹ́ fún wọn sọ pé ó ń gbélé egúsì jà ọmọ bá lè mí wọn kí fọ ọmọ rẹ̀ bọ rẹ̀ ẹ gbọ́ wọ́n fọ ọmọ rẹ̀ bọ rẹ̀ ọmọ bá ní mí fọ̀rí mhm. so mo ń bọ̀ náà mo ń bá bọ̀ nàìjíríà nìyẹn ẹ má ẹ má ẹ fọkàn balẹ̀ pọ̀tẹ́ yọ orúkọ mi kúrò nínú nonsense ṣé mo lọ orúkọ mo dárúkọ wọn lọ sí ọ̀dọ̀ elégùsì mo lọ bìkan lọ ṣe kínní a mo lẹ́yìn tí mo ṣe kínní fún yín lánàá ẹ̀yin wá gbórúkọ mi jáde lánàá àbí lẹ́yìn nígbà tí mo celebrate yín jẹta wọ́n fẹ́ kí support àwọn yẹn wá rè pé máa lọ support ẹ rè pé mo jẹ́ foolish person nobody can force me to do what I don't want to do. nobody can force me. Do what do. I don't want to do.

jẹ́ ń gbé èèyàn tí mo fi ọmọ yẹn tí mo fi ok ẹ̀ṣẹ̀ tí àwọn efcc bá dẹ̀ fẹ́ fojú wọn rí ní nàìjíríà sí wọ́n lè àti ìjọba tinubu wọ́n lè máa fẹ́ <laughs> gbẹ̀sán lára mi ẹ̀ lè gbẹ̀sán lára mi torí mi bá yín jẹ mùdùmùdù bẹ́ẹ̀ mi lè bá yín kówó jẹ mi lè bá yín ṣe mi lè bá yín ṣe corruption gbogbo àwọn tó ń ṣe corruption ló ti ṣe so mi lè bá yín jẹ ìyá ọlọ́run abẹ́tì o ẹ báwo mo ṣe kí ọmọ iná. This is what I wrote yesterday. Let's see. Is your name here? I call Mohbad because he said the the allegate allegation. Look at it. Mo ní happy birthday cute Liam ọmọ ìlérí olúwa ṣé mo sọ pé ọmọ elégùsì ọmọ adémọlá ni ìbò ṣé mo ṣé mo sọ pé ọmọ Elégùṣì Adémọ́lá ṣé mo sọ bẹ́ẹ̀ mẹ́ ọba Adémọ́lá ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o torí torí Elégùṣì báyìí mo rò ó mọ́ yín lára àtàwọn ọmọ yín three girls yẹn ẹ ṣọ́ra yín mo torí olórí ṣèkí náà tún mo rò ó mọ́ yín lára ẹ ṣọ́ra yín ẹ ti gbọ́. mo ní happy birthday cute Liam ọmọ ìlérí olúwa set àwọn Ronaldo àbí sẹ́ẹ̀tì mo sọ pé sẹ́ẹ̀tì àwọn Elégùṣì ṣé mo sọ ṣé sẹ́ẹ̀tì àwọn Elégùṣì ṣé mo sọ bẹ́ẹ̀ síbẹ̀ mo ní sẹ́ẹ̀tì àwọn Ronaldo you will grow up in wisdom the favour of God be upon you you will fear the Lord you fear God you serve God your life will never be cut short like your father àbí wọ́n ti kọ́ọ̀tì ẹ̀yìn ṣọ́ọ̀tì níṣẹ́ bẹ́ẹ̀ ṣì wà láyé àbí ìtumọ̀ kọ́ọ̀tì ṣọ́ọ̀tì ni àwọn tó ti pa tí wọ́n jẹ́ kó rògò tí wọ́n tó pa tó tó pa tó tó fẹ́ tó pa tògótògó ẹ́. okay not you i'm not talking to you shut up it is well with you Liam God will continue to support you all the days of your life the father of the fatherless will be there for you all the days of your life continue to grow Daliliam love you ṣẹ́yìn ni ṣé mo forúkọ yín pé ṣẹ́yìn lẹ̀ ń jẹ́ ìlérí olúwa ni ẹ wá ní mo wọn àrígẹ́ẹ̀tì yín pé ẹ̀yìn lẹ́bí mo bá lẹ́bí kínní oh god anyway ọba elégùsì ẹ fẹ́ drag mi <laughs> ẹ̀yin ni wàsíù bẹ̀ wá all right no problem. ẹ̀yin ni wàsíù bẹ̀ wá problem. Wàsíù ló bẹ́ẹ̀ yẹrù pé mi mọ̀ ni. Ẹ wo bí tí mo ti tí ṣe happy birthday ọba Elégùṣì ẹ tún wò ó bí mo ṣú ẹ̀ látàásó rọ́ọ̀kì o ọba Elégùṣì wọ́n fẹ́ kẹ́ ẹ bí wọ́n fẹ́ kí n bínú sí yín àwọn tí mo wó ti rí pé mo ń support yín wọ́n wá fẹ́ kí n bínú sí yín àmì máa bí ìbínú mi ò dẹ̀ da o kò ń ṣe rọ́ mo fẹ́ mo ń bọ̀ o mo economy bó ṣe dọ̀tí kì í ṣe kó dọ̀tí ọ̀hún pèsè mo tọ́ sí kò clear kò clean kò tí clean to hair ibi báyìí look at this this is mo ní mo ní three years ago then I, celeb I celebrate King Ademola Elegushi but now a lot of accusation on him I'm not happy about about it seriously. Eh? Ọba Elegushi. And this is this is the video. This is one of the video. Ètí mo ni last year ó dà pé mi ò celebrate nítorí mo ti rí pé kò sí ẹ̀ bá mi kéèyàn máa kékú báyìí bí àwọn sọ pé kẹtẹ fún yàn ló pẹ́ tí ẹ̀ kọ́ṣọ̀nù àwọn wèrè tó ń dàyàn láàmú yẹn tẹ́ ẹ ṣe jọba tó ẹ̀ ní kọ́ṣọ̀n wọn ọ̀rọ̀ yín sú mi láti láti ẹ̀kídẹ́ ń ṣe pé nǹkan kan mo dẹ̀ ti ní about wo ni mo lálàá yín about two years ago I saw your palace in storm and I saw Wasiu on stage ẹ̀ ń gbà tó dẹ̀ yà tí gbogbo bẹ̀ a lot of things ṣẹlẹ̀ I said it ó ti yé bẹ́ẹ̀ yẹn mo tún sọ pé mo dẹ̀ lálàá mo dẹ̀ rí màní nínú kiri ẹ mo yẹ àdúrà tí mo tún gbà pé kí ẹ anyway ṣá you, you guys want to frustrate my goodness you cannot you cannot you want to spoil my relationship you cannot I don't, I don't, okay, let me play this one. Wapa. Wait. Happy birthday to Gucci. Me fẹ́ jó, mi fẹ́ jó. Okay, now let's go to Mumbo mo fẹ́ fi kinní wọ̀nyí. lórí Princess Bọ́lá ẹ máa rí ń bẹ̀ pé mo máa ń celebrate elégùsì ìfògàn lórí Auto Bọ́lá yẹn àti lórí eh, Auto Success Oláyẹ náà mo ìgbé píkṣọ àwọn àtìyàwó wọn síbẹ̀ tí wọ́n ti ń celebrate birthday wọn náà kò ń ṣẹ̀kan kò ń ṣẹ̀mẹ́ kò ń ṣẹ̀mẹ́ta ni mo celebrate máa nì lẹ́yìn tí mo ti wà lórí Facebook ní sí six years ni mo ti dé síbí by six years mo ti celebrate wọn lẹ́ẹ̀mẹrin nínú ẹ̀ ṣé ẹ fún mi lówó ni gbogbo àwọn tó ń celebrate èèyàn wọn máa ń fún wọn lówó ni nà mí ní máa ṣe nǹkan lọ́fẹ̀ẹ́ ń sìn mọ́ I won't do it again lọ́fẹ̀ẹ́ ẹ wá rò pé tẹ́ bá ti lọ sùn mí bẹ́ẹ̀ máa wá hate aṣíwájú aṣíwájú is my daddy aṣíwájú is my daddy àti adopt yẹn náà kò sí nǹkan kan lè ṣe sí i <laughs> ah. do you know wọ́n fẹ́ fi nǹkan kan wọ̀nyí tẹ́ bá lọ sórí orí ìwọ àwọn kí lorúkọ ẹ̀ mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí o at least from February to till date àwọn tó ti jẹ́lì lẹ́kọ̀ọ́ ó ti is more than ten àwọn tó ń jẹ́lì lẹ́kọ̀ọ́ fún mú bọ̀ ọ́ ẹ máa rí sí wọn mo kàn fẹ́ fi bíi mélòó kan wọ̀nyí pé wọ́n ti wà tí òfin òfin ti jáde àti ìdè òfin yẹn jáde ní ilé ẹ̀ náà ni wọ́n ṣe fi òfin yẹn náà jẹ́ kó rọlẹ̀ ok and ní gbogbo nǹkan táwọn èèyàn máa ń ṣe ni pé wọ́n máa ń take àwọn nǹkan for granted ok eléyìí was jail ẹ máa wo I just want to show you few of them that were jailed. Let me show you. Let me just show you three or two. This, oh God. Mo I'm not ẹ see Wilma Bags jail team for money rackling rackling shetri in Lagos shetri in jail, ìtọ́jẹ̀lì mọ́ ìtọ́jẹ̀lì bọ̀bọ̀ yẹn fún What I caught? Caught jail one also the same thing for the currency Shetri ti yé yín okay let, let's share the date this is march twenty-three láti january láti february títí the date they jailing people in lagos also it's because that is Bobrisky that's why you are shouting ah that doesn't worth it eh they are jailing people that's why when government you know, you know one thing when government say they don't want something hmm? tí àwọn èèyàn bá tí government bá sọ pé àwọn ò fẹ́ nǹkan tí government bá ṣe pé àwọn ò fẹ́ you got to stop it okay because àwọn èèyàn fojú di nǹkan tó ti máa ń ṣe tẹ́lẹ̀ tí ìjọba sọ pé we don't want this o ìtọ́ ni wọ́n fẹ́ nǹkan kan náà máa lọ máa we don't want this o ìtọ́ wọ́n fẹ́ nǹkan kan náà máa lọ we don't want this o ìtọ́ wọ́n fẹ́ nǹkan kan náà máa lọ ṣe àwọn ti fojú di pé àwọn eléyìí tí wọ́n á ṣe even àwọn tó pa Mohbad gan wọ́n tún fojú di pé ṣèbí ìjọba yìí náà ni kún má ìgbà tó tún máa yá ẹni tó tún jẹ́ pírẹsidẹ́ǹtì àwọn tó ti máa accuse torí gbogbo wọn tó bá ti lọ ṣẹ̀ṣẹ̀ wọn tẹ́lẹ̀ ọ̀run aṣáájú náà máa dá lórí táṣáájú ò dẹ̀bẹ̀ wọ́n yes èmi wà nínú àwọn tó tú àṣírí yẹn because nígbà tó ń drag mi tó ń ṣe ìkà fún mi ní nàìjíríà yẹn ṣe ni wọ́n sọ pé aṣáájú ló ní kọ́ máa jẹ́ mọ́ ni ṣé mo ṣe politics ni àmọ́ mo gbalẹ̀ aṣáájú àmọ́ mo ralẹ̀ lọ́wọ́ aṣáájú àmọ́ mo fẹ́ bá aṣáájú dupò ní ṣó ti yé I'm part of people who expose that. So those of you coming, eh, I should do, I mean, there's J.D. Uh, Bobrisky. I should come and speak for Bobrisky. I'm not going to speak. Okay? Mm-hmm. Ní ìgbà tí mo ń complain just see, all of you abusing me. They're jealous of him ni, they're jealous So when you commit your crime, I'm not going to speak for you. All right? I'm not going to speak for you. Ìyẹn bó I'm not going to speak for you. so wọ́n ń jèlè àwọn èèyàn lójoojúmọ́ pé wọ́n ń lọ sí kinní yẹn tó bá jẹ́ ìlara fi ń ta yín. Hmm? ṣe rí bàbá Mohbad àbí ìyá Mohbad àbí anybody nínú wọn àbí Wùmí àbí gbogbo wọn rí wọn lórí platform mi ṣe rí gbogbo interview anybody rí ni èsèsè lẹ́gùsì gbogbo àwọn tó ń gbé lẹ́gùsì ṣe rí gbogbo interview wọn rí. Ẹlẹ́gùṣì wọ́n ti ṣe mistake o ẹ lọ mú wọn dáadáa ẹ lọ tún fi ẹ lọ tún bọ́tẹ́ ẹ̀jẹ̀ yẹn kọ́ ó ti ṣe ní mẹ́rin. ìyẹn bó ṣe jẹ́. mo kàn lo oògùn kan tó máa ń jẹ́ kí mo kàn ń ṣe some fitting exercise and all those things mo ṣe mi ò tiẹ̀ ní mi kí ṣe gbọ́dọ̀ ni mo fẹ́ máa sọ síta sísì ó ti yé gbogbo ọ̀rọ̀ kan mo fẹ́ máa sọ síta. ìyẹn bó ṣe jẹ́ ọba elégùsì gbogbo àwọn tó ń sọ fún yín pé tó bá jẹ́ ilẹ̀ Liam kẹ́ ẹ kílèmù Liam ẹ̀ ṣe lọ bá wọn ẹ gbọ́ pé mo ní kẹ́ mi mi ti ẹ̀rọ sí yín rí àti mi ti ẹ̀rọ sí yín rí anyway ṣá. ẹ̀yin ni wọ́n fẹ́ lò <laughs> láti dáàgì mi. <laughs> pẹ̀lẹ́. so kóòtù wo là ń lọ sìn kóòtù wo là ń lọ ọbẹ̀ lẹ́gùsì kóòtù wo lẹ́fẹ́ kóòtù wo là ń lọ ṣé international kóòtù lẹ́fẹ́ sanwó fún kí bá yín wá lọ́ọ̀yà ní Canada ẹ máa lè wá lọ́ọ̀yà ẹbí ẹ máa ń wá lọ́ọ̀yà ní Canada ni Canada lọ́ọ̀yà tẹ́ bá yín wá lọ́ọ̀yà ní Canada. jẹ́ǹtẹ̀ tó gbọ́ nǹkan tó ń sọ ní dáadáa jẹ́ǹtẹ̀ pósẹ̀ sórí platform tó ló wà o did I send you that aláròye post it in my platform for me jẹ́ǹtúmbà yín wò náà. kóòtù wo là ń lọ báyìí ẹwọ lẹgùsì kóòtù wo là ń lọ ẹ ẹ tó gbọ́ ọ̀kan tó ń sọ yẹn dáadáa. elégùsì elégùsì ló fẹ́ dragon. mi eh? did I send it to you I send it okay let me check I think I send it okay if I have not send it let me see. oríṣiríṣi. oníjẹkújẹ ni ìyá aráfá pẹ̀lú ráfàtù o oníjẹkújẹ ni ìyá aráfá pẹ̀lú ráfàtù wọ́n fọ́ kòkó wọ́n fọ́ kòkó wọ́n fọ́ kòkó ọmọ ẹ̀ ibi wọn gbé òun jò èkó. Hmm. ẹ má máa gbé mi sórí trendy kìnìyàn bẹ́ẹ̀. ẹ mọ̀ pé àwọn sítórì wọ́n pa wọ́n pa èèyàn wọ́n jẹ́ kíríkan fún èèyàn náà máa máa ń gbé káàkiri ẹjọ́ ìtura ọlọ́run mi ráyè let me send it to you I share it to Auto Success Ọlábọ̀ let me post it to Auto Bọ́lá kó máa gbé bẹ́ẹ̀ Sultan Saheed Adémọlá Elégùṣì tí í ṣe ọba Ìkàtẹ́ Elégùṣì nípínlẹ̀ Èkó ti jáde síta láti wẹ ara ẹ̀ mọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé òun ló ni Liam ọmọ tí gbajúmọ̀ olórin tó dolóògbé nì ìlérí olúwa Ọládiméjì Alọ́ba. ṣé mi ọba Elégùṣì ṣé mi wà náà wọn tó sọ pé ẹ̀yin lẹni Liam àbí kí ló ń gbé yín nínú kí ló ń bí yín nínú kí ni wọ́n fẹ́ lò yín fún ṣé èmi wà náà wọn tó sọ pé ilé Liam ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ ilé Liam Mohbad ló ní Liam ó ti yé ṣé mo wà ní torí nǹkan tẹ̀ sọ ń sìn ẹ̀ tiẹ̀ sọ pé wọ́n bú yín òyìn mi pé bíbú ò ṣe nǹkan kan fún yín. táwọn èèyàn mọ̀ sí Mohbad fi sáyé gẹ́gẹ́ bí awuyewuye lórí ẹni tó jẹ́ bàbá ọmọ yìí ṣe ń fojoojúmọ́ lé sí i tó sì ń dí ètò ìsìnkú olóògbé náà lọ́wọ́ ọba àlàyé yìí ti fi àtẹ̀jáde kan síta. but ọba Saheed Adémọlá ìgbà tẹ́ ẹ sọ wípé wọ́n wọ́n fi ẹnu kò nígbà ìlẹ́ni liam but lẹ́tà tí ọlọ́pàá tó ń gbé jáde tí wọ́n kọ sọ́dọ̀ ọlọ́pàá yẹn ń kọ́ lẹ́tà tí wọ́n kọ sọ́dọ̀ ọlọ́pàá yẹn ń kọ́ ìyẹn mi pé ọba Saheed ó sọ̀rọ̀ ní ká má sọ òun ìyẹn mi pé you actually want to shut up some people àbí mi understand yín gan because since mi ò tiẹ̀ sọ̀rọ̀ yín so that I will not put my mouth that's why intẹ́ kọ́kọ́ ń ṣe náà ni pé ibi tí doctor ibi tí ọ̀rọ̀ dé ń sìn mi ò gbúdọ̀ fi ẹnu mi sí that's what you are saying and kí tí ẹ ń ṣe tó torí yín you can see láti jọ ìyẹn wípé mi ò tiẹ̀ sọ sí ní tí mo kàn fẹ́ ṣe náà ni wípé àwọn tí wọ́n ń rídìkù yẹn ìyá Mohbad o àti ọmọ ìlérí ọmọ kékeré tí wọ́n ń bú yẹn tó ń ṣépè fún yẹn mo dẹ̀ jáde láti wá gbàdúrà fún that's my business any other thing is not my business ọmọ kékeré yẹn tí ń ṣe liam yẹn mo ní tẹ́nibọ̀dì ò bá speak fún wa speak for that boy kí wá ní problem yín ọba ọba elégùsì this petition you are just saying it for me not to put my mouth again you can see i'm not supporting and i'm not so and i'm not going to support you Fun nǹkan tẹ́ ẹ ṣe ń sìn kó máa delete yín kó platform. because tó bá jẹ́ pé petition lásán lẹ́kọ̀ọ́ kọ́ sẹ́mi ò bá tí rí but tó jẹ́ pé lórí aláròye yìí ni aláròye tí àwa bẹ̀ níṣẹ́ tá so fun pe pé aláròye o bá mi gbé ọ̀rọ̀ wàsíù jáde wa si ò jẹ́ kó gbé jáde nígbà yẹn kó lè sọ mí lọ́rùn lẹ̀ tí àwọn èèyàn ń ṣèkà lójúkorojú nàìjíríà yẹn ti petition kankan gbogbo ọ̀rọ̀ nǹkan tó ń ṣe fún mi nàìjíríà yẹn anyway i'm not mi ò kàn ní interest ni ó ti yẹ ní mẹ́rin because mo mọ̀ pé tá a bá ju ọ̀bẹ sílẹ̀ ní ìgbà ìgbà thousand times ibi pẹlẹbẹ náà ló máa mú lélẹ̀ because i know that people hate justice And people have been saying there's no justice in Nigeria. All right? But Timba, and when kan mo man ń it, pé systematically wọ́n bá ti fẹ́ bá mi hide kò ní dáa fẹ́ni tó fẹ́ bá mi jà face tó fẹ́ lu ẹlòmíì láti Bamija, because nínú kéèsì eléyìí ń sìn mí drag Elegushi tí bá rí lè drag Elegushi I will not feel bad ta ni mo drag tó wá wò ọwọ́ bà wọ́n òun fẹ́ lọ Elégùṣì mi Elégùṣì ẹ má jẹ́ kán lò yín pé wọ́n ń borúkọ yín iṣẹ́ mi bọ́lá náà wọ́n tó borúkọ yín jẹ́ anyway ṣá mo mọ̀ pé ẹ lè má máa rí gbogbo àwọn tó bá ń sọ náà tó bá fẹ́ bá yín jà àbí tó ń fẹ́ kẹ́nìkan dojú ìjà kọ yín because tẹ́mi bá dojú ìjà kọ yín sìn ṣebí nǹkan tẹ́ ẹ̀kọ́ lè ṣe náà ni pé kẹ́ pẹtíṣàn máa sọ pé ẹ ò lè wá sí nàìjíríà o tó bá dé èkó ìwọ ló máa fi kó lẹ̀ àwọn tó wà nù lẹ́mìí yẹn wọ́n máa kúrò bẹ́ẹ̀ èkó àjọ ní àti àjọ ní èkó ni read my lips àjọ ní èkó ni bàbá ọmọ mi is from Lekki kò ń ṣe pé say dem so wọ́n sọ pé wọ́n ní pé hmm? èkó yẹn ibẹ̀ mo dàgbà sí mo jẹ ìyà èkó mo tún máa jẹ ọ̀rọ̀ èkó are you with me mo jẹ ìyà èkó màá tún jẹ ọ̀rọ̀ èkó. tí má tiẹ̀ drag yín sìn kò tiẹ̀ ní ṣe nǹkan kan fún mi ìgbà tẹ wá kọ́ ń sìn kí ni nǹkan tẹ wá fẹ́ kí aláròye ṣe sí báyìí ń sìn kí lẹ fẹ́ ká aláròye ṣe sí. ẹ ọba Saheed Elégùṣì kí lẹ fẹ́ ká aláròye ṣe sí ń sìn wọ́n wá rè pé àwọn ẹ lọ gbogbo báwọn ọmọ yẹn ṣe ń ṣépè fún àwọn bàbá yín èmi mọ àwọn bàbá yín mo ti ẹ̀jẹ̀ pé wọ́n ti sùn nínú olúwa I mean wọ́n ti wàjà I will never say that to you go and share the way those àjàjà tẹ́ni go and see the way it's causing your father causing your mother I know your mother wọ́n lè má mọ̀ mí o tí bàbá yín bá kó àwọn ìyàwó wọn mẹ́tẹ̀ẹ̀ta wá sí ọ̀dọ̀ ilé wá sọ́dọ̀ àti olú aṣọ kan ni wọ́n máa jọjọ wọ̀ àti ìyàwó onírù what are you telling me? tí mi ò bá mọ Wàsíù rí mo máa fi ojú àwọn ọmọ ẹ̀gbọ́lẹ̀ ọlọ́run ju bí mo máa fi ojú àwọn ọmọ ẹ̀gbọ́lẹ̀ mi ní ní mẹ́sì fún wọn wọ́n bá ní wọ́n ní ẹyẹ kí Wàsíù kí gbogbo aláwọ̀ ayé máa wẹ̀ fún inú obìnrin ló ti jáde torí pé àmọ́ á pe àdàbí fún pé àdàbí tó yẹ pé mo ṣẹ́ àdàbí tí màá ṣòwò ló ṣẹ́ mi àdàbí tí màá ṣòwò ló ṣèkà fún mi àdàbí tí màá ṣọmọ lọ́mọ ni mí àdàbí tó yẹ pé èyí tó ṣe fún mi yẹn mo ṣe fún yàn rè bọ́ torí pé mo mọ̀ rí mo tẹ́ bàjọ́ sí mi ò fọwọ́ kan mọ́ ẹ mi ò dẹ̀ fọwọ́ kan ẹ́ nísìnyí if òun gan tí bá tún rí wọn instead of me tí bá fẹ́ kó máa lé sí á máa lé sí but mo kàn dákẹ́ jẹ́jẹ́ ni kí wàá lè wá ń sọ torí ọ̀rọ̀ tó ń bọ̀ sí ẹ̀fẹ́ kí you don't tell me what to do because mo rí wọn wọ́n gbowó lọ́nà méjèèjì ni gbogbo èèyàn ń gbowó báwo náà ṣe máa gbowó gan tí èmi ò bá wọn gbowó kankan ẹ máa sọ pé wọ́n petition mi ẹ lọ yọ orúkọ mi kúrò ní petition yẹn ọba Saheed kẹ́ẹ̀dẹ̀ tender apology fún mi pé Auto Bola Auto Success pé má bínú ẹ tẹ́ndà apology fún mi torí ìkàlẹ̀ ṣe yẹn àti pé ẹ fi ibi iṣẹ́ olóore nìyẹn náà wọ́n ń ṣépè fọmọ yín báyìí mo jáde mo ní tẹ́ bá fẹ́ blog yẹn bó ti ẹ̀jẹ̀ torí gbà yẹn everybody ń shut up wọn lélẹ́gùsì ló wà ń bẹ́ o ọmọ kínní ni o àwọn APC ni o ó ní ó jẹ́ kó sọ̀rọ̀ o kò sẹ́ni tí wọn kọ́kọ́ fi ẹjọ́ yẹn kùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi ni mò ń tú àṣírí ọ̀rọ̀ yẹn tó wà ń ta ẹ lọ yọ orúkọ mi kó bẹ́ẹ̀ kẹ́lẹ̀ tender apology fún mi it's an, it's an insult tí mi bá jọba lẹ́kọ̀ọ́ àbí tí mi bá jọba tí mi bá dẹ̀ lówó yẹ ṣé ó parí lórúkọ dání mo gba orúkọ ọmọ yín mo dẹ̀ ń gba ọ̀rọ̀ yín lẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ mo tún tọ́jú ìdàkọ́ mo torí pé ẹ̀ kí n jáde fún àmà dárúkọ ti yín kí n máa sọ pé kí ló dé ṣe báyìí fọlẹ́gùn kan balẹ̀ sọ pé mi àti yín ẹ sanwó fún mi ni ẹ fún mi lọ́wọ́ gbogbo àwọn ẹjọ́ tí mo ti rò lórí social media tí wọ́n máa gbèjà àwọn èèyàn mélòó i don't want that trending nonsense trending and àwọn tó dẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yìn kan lẹ́kọ́ because so possible kó má jẹ́ kẹ́yìn lẹ́kọ́ fọ́nkàn fẹ́ jẹ́ kí n lè fáwọn ọmọ yẹn ní backup kálẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú yín kọ́ balẹ̀ wá sọ ẹ́ ó kún yẹn ó máa búlì mo ní kéèsì mi ìdẹ̀ ní bá kéèsì mi jẹ́ mi ò dẹ̀ ní kéèsì pẹ̀lú yín àbí nígbà tí mo ní mo mọ̀ yín rí mo sọ pé wọ́n gbé mi wá sí àjà mo sọ pé ẹlájà àlẹ̀ ni àbí mo sọ pé wọ́n ẹgbẹ́ owó lọ́ọ̀mì mo sọ pé mo mo ẹṣẹ̀ burúkú fún mi rí ṣé mo sọ bẹ́ẹ̀ fún yín àbí sọ kan burúkú pàyàwó yín ni ẹ lọ kọ orúkọ mi ẹyọ orúkọ mi kó ònú kúndé ẹgẹ tẹ́lẹ̀ apology fún mi Auto Bola we are sorry you are not part of it. àwọn èèyàn kan lè máa fẹ́ máa play lórí intelligence yín kó fẹ́ kẹ́ forúkọ mi sí kí máa lè drag yín kí máa lè fún àwọn èèyàn support i'm not giving them any support because o lè gbowó kó wa máa forúkọ mi tí gbogbo yín bá gbowó tí gbogbo ẹ̀ dùn fún yín ká wá ní kí máa support yín i'm not. kò sábà kankan dọ̀rẹ̀ mọ́ púpọ̀ bọ́ọ̀dọ̀ ló ti wọ suit nobody can make people because letting money me i be i be just be fighting ta ni mo fẹ́ fight fún ẹ lọ ṣe bẹ́ẹ̀ jàre ọba Saheed sọ fún àwọn mo mọ̀ pé may not be you directly because you have a lawyer ẹ sọ fún wọn pé kán yọ orúkọ mi kúrò ńbẹ̀ bàbá yàtọ̀ lórúkọ mi ẹni kán yọ orúkọ mi kúrò ńbẹ̀ kán dẹ̀ ṣe sorry fún because i'm not part of those people who drag you when your daughter when your wife was dragging here that somebody was pronouncing your wife dead i came out to pray for that lady even nínú three years ago four years ago tí n bá ń tí bá sọ pé ó ṣe bẹ́ẹ̀ di orí sẹ́mi náà ni mo ti rí náà abilẹ́yìn ọjọ́ yẹn tẹ́ bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ ní pé true Wasiu tí ọlọ́pẹ́ yìí ń pàtí ṣé mo wá sílé yín rí àmọ́ wá béèrè fún assistance kọ̀ọ̀kan lọ́jọ́ yín nígbà tí Wasiu tí ẹ̀ ń disturb mi because mo mọ̀ pé tá a bá wá sọ́dọ̀ yẹn kò sẹ́ńtẹ́lẹ́gbò èṣìṣì máa gbè lẹ́yìn bí òṣèlégbò I don't bother myself to come to you I don't bother I suppose to have come instead of that mo fẹ́ lọ sọ́dọ̀ Akeolu bí mo dẹ̀ ti pé mo fẹ́ lọ sọ́dọ̀ Akeolu báyìí ó lọ sọ́dọ̀ Akeolu tó ní mo mọ̀ pé bàbá Tolú ṣe wàyẹn náà àwọn náà ò pa nonsense tó bá ti rí pé àjàjà Wàsíù wọn kò wí ní lórí ẹ̀jì Wàsíù wọn ọ̀rẹ́jì Wàsíù tó wọn wọ́n mọ̀ pé Wàsíù náà is a criminal wọ́n mọ̀ dáadáa náà. ẹ jẹ́ ẹyọ orúkọ mi kó mẹ́kẹ̀kẹ̀kọ̀ apology because blackmailing nìyẹn ọba Elégùṣì ẹ yọ orúkọ mi kúrò torí mo ní evidence against yín bẹ́ẹ̀ ibi tí mo ti celebrate yín mo tún pe ọmọ liam yẹn mo tún pe ní ọmọ ìlérí alọ́ba èmi náà lè sùn yín o kí n sùn yín ní billions ṣé ẹ mọ̀ pé lówó ẹ má ẹ má deformation of character nìyẹn kó dídí ọba tó máa fẹ́ deformé ẹ fẹ́ máa deform character mi. ẹni tó ogun tó ń bẹ ogun yìí máa kí ló dé ná kí ló dé ó dídí ọba níyìn náà Elégùṣì for that matter tí ọba tí mo máa ń pè designer ọba o Gúṣì Gúṣì Gúṣì ẹni bá máa forúkọ mi jẹ́. ẹ ṣọ́ra yín o ọmọ erékùsì ẹ má borúkọ mi jẹ́ o orúkọ mi dá ah hey god that the the letter those letter tó ń fly kákòrí social media mo ní lórí ṣé kí n fi wọ̀nyí lórí ákàì mi for me post it sórí platform Me, if i post it on my platform a lot of people watching from abroad overseas They can copy it and keep it abroad. I never put it on my platform because it can be forged. It can be another person may be under the problem and eh, may be under the case. Maybe be the one causing the problem and they'll be using your name. And also opponent multi analyze it. Do you know that opponent also can also come against you? And also, believe you have to be careful because a lot of uppers are because Lekki states may be, till Lekki State bá later ọba lẹ́kí lẹ́kí ó lè jẹ́ lẹ́kí àdúgbò rẹ̀ north man ó lè jẹ́ ẹlẹ́sẹ̀ ọba adémọ́lá elégùsì ló máa jẹ́ first class you know I said it that time I said many things ẹ má deform character mi o deformation of character mi má sùn yín o <laughs> ọba elégùsì I will sue you o mi ìṣeré o ah torí pé ẹ mọ̀ bóyá wọ́n máa bẹ̀rẹ̀ sí drag yín dín látọjọ́ monday ni o àbí kọ̀ọ̀kan fẹ́ ṣẹlẹ̀ ni o lẹ́kọ̀ọ́kọ́ bá fẹ́ kó kiri mo ti láàláyà o pé kí ni wọ́n ṣe lè pé Auto Bola yẹn tẹ́ bá ti lè rí mú mọ́lẹ̀ ọlọ́run to God ó ní mo ṣe jáde ní three days ago tí mo pray tí mo fi wọ aṣọ I was sleeping tí mo wọ jàlámíà yẹn I was on my mo wà ní sáà mo ní sáà sleep tọ́lọ́run bá fẹ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nígbà míì màá gò tí àbí tí màá fẹ́ lọ sínú trance ó lè jẹ́ pé tí mo ṣe wà yìí if God wants to speak to me mo kàn lè ní sound sleep for two minutes lórí bíbá àdá pé mo ti ń sùn for like three hours and I just go for to trance bí mo ṣe wà ní mo wà mo kàn ní kí n lie down sórí bẹ́ẹ̀ bàtà àdẹ̀ lọ́bi iṣẹ́ ta yìí ní ọlọ́màjẹ ní house arrest mádẹ̀ rí mádẹ̀ rí pé à àwọn kan wá sí pé wọ́n máa ń ṣèpàdé pé ẹ̀ the only person you are just try to cup Auto Bola down alone and then what you can do to her to It is only ọlọ́run gbọ́ mo rí bible rẹ̀ and that is why before then they send somebody to me before then they send somebody to me mo wá tún làlá yẹn ni mo jáde mo wá gbàdúrà yẹn gbogbo nǹkan tó fẹ́ ṣe yẹn pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń sìn tí wọ́n bá ti ń jáde Auto Bola òbúrò bá wọn fẹnu sí but you know these things ẹ bá ti bá mi tẹ bá ṣe nǹkan tí mi ò like fún mi tí bá ti rí nǹkan kan kí jẹ́ gbogbo nǹkan téèyàn bá rí lèèyàn máa ń sọ o ṣùgbọ́n tẹ bá wá rí mi tí bá ṣe nǹkan tí mo wà novi tẹ wá wí pé instead of kẹ́ẹ̀kan wí pé ẹ jẹ́ ká kàn fi sílẹ̀ àbí ká mí kẹ́ wá wí pé ẹ jẹ́ àṣẹ báyìí fún un so ló máa fi dákẹ́ it may not make me I may not stop because of that I don't just want to give some people support you have played your game very well and that's why many times when I'm even doing things because you don't want the case to be so strong You want to paralyze it, you give it to another person. I know all this. Who is this? Only it's been a while that I watched your show last. Uh-huh. Kí ni ká ṣe ká máa you, you know for me kí máa ṣe ṣáàtì ń gbà mí kẹ́nìkan bíi ten bíi eleven bíi two bíi three kan fi láìkì sí Like just telling me to shut up ni it's not that I make sense more than gbogbo Them tẹ́ fun, love and like yìí you just want me to be kéré lọ́wọ́ ara mi ni gbogbo ẹ̀ ni mo rí kí náà ṣe pé láti kéré lọ́wọ́ ara mi because you just me like èmi gangan ni trouble yìí ọlọ́run because I say the truth too much and the truth haunts a lot of people and ah, ọ̀tọ̀ ní ká sọ̀rọ̀ kó wá sí ìmúṣẹ ọ̀tọ̀ ní káwọn èèyàn pọ̀ pẹ̀lérò kan kàn sọ̀rọ̀ kó má nítumọ̀ mo ti rí but wọn ò rí ṣe pé wọ́n fẹ́ cool me down wọ́n fẹ́ ní pé kán bá lè ṣe kankan sọ wọn rí ṣe you don't you cannot because bíbélì gan ní ká gbọ́n bí èjìká rẹ̀ níwà tútù bí àdàbà ṣe ẹni tí èèyàn bá fẹ́ ṣèkà fún ẹ rere tó wà nù mí ni ó máa máa expose àwọn evil ẹ jọ̀ọ́ pásítọ̀ i mean mo ní pásítọ̀ mo lè di pásítọ̀ láéláé mo lè fẹ́ dì mi lè sọ ṣá à má sọ pé láéláé mo sọ̀rí ọlọ́run kò sí tọ́lọ́run ò lè ṣe. ọba Adémọ́lá ọba Saheed àwọn kan ló ń fi yín wé ẹ̀gúsí wọ́n fi yín wé kò sórúkọ tí wọ́n fi yín wé kò sí ìtàn ọ̀fẹ̀rẹ̀kẹ́ yín wé tán wọ́n tún sọ pé ọmọ yẹn jọ yín mo lọ́mọ yẹn ò jọ yín wọ́n lọ́mọ ní bólẹ̀gì mo ní wàsíù ní bólẹ̀ ẹ̀ ní bólẹ̀gì kò sí dùn ọ̀fìn yín wé ni mò ń gbógbè yàn yín ṣẹ́fẹ́ kí wọ́n á di spíkà yín ni tẹ́ bá fẹ́ kí n di spíkà yín ẹ fún mi ní ẹ fún mi ní èló ni ẹ fún mi ní ẹ kọ́kọ́ fún mi ní hundred thousand dollar ẹ lè san ọṣẹ́ mi pé àwọn lọ́yà tó náà fẹ́ gbà tì yín sìn wọ́n náà fẹ́ gba fifty thousand dollar ẹ fẹ́ mi ní hundred tí mi bá ń bá àwọn lọ́ọ̀yà yẹn kò kẹ́kọ̀ọ́ mi lọ́mọ àlè tí bá fẹ́fẹ́ ké tẹ́ pé torí pé torí ọgbọ́n láti jẹ́ spíkà yín yẹn kò ní lè ṣe hundred okay one hundred million yeah. eh, Canada money mo tiẹ̀ náà ṣe mi pé owó Canada mo sọ two thousand every month bí kò yí sí o kéèyàn má ṣiṣẹ́ iná bí mi ò ṣe ṣiṣẹ́ látijọ́ àwọn èèyàn kọ̀ rẹ̀ pé mi ì lọ bí iṣẹ́ ni gbà tí mo sá punishment tèmi punishment mi mò ń serve àwọn èèyàn ò mọ̀ punishment tèmi ni mò serve ní bíbá so tó bá ti fẹ́ kí n di speaker yín Ah, adémọlá àṣẹ báwọn èèyàn ni wọ́n máa mọ̀ pé ẹnìyàn ẹ commit offence yẹn lọ́ọ̀yà dẹ̀ tó máa ṣe advocate fún ṣèbí lórí owo ni ẹ mú owó wá ọ̀nà mi lọ péré àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn tẹ́nibọ̀dì bá tún bá yín po wèrè mo lè wọ mọ́tò ló bá ń lé mo lè gbéwèé lọ́ba ló ẹ má jẹ́ sọ nǹkan tí ma ṣe kì í ṣe pa máa lọ máa bá wọn lé pa ẹmọ o hmm, ṣebí Canada níbí ẹ má dẹ̀ jẹ́ kí n tàn yín bọ́n ṣe wà yẹn àwọn kan wọ́n máa ṣe bíi pé wọ́n hate mi àwọn kan wà ní orílẹ̀-èdè Canada tó love me like kí ló ṣẹlẹ̀ wọn ọ̀dọ̀ ẹ̀ṣọ́ ọmọ Nàìjíríà tó jọ ọmọ Canada they love me like kí ló dé ọlọ́run gbọ́ bọ́ mi ò fi orí mi ò wú púpọ̀ pé àwọn èèyàn fẹ́ràn mi àwọn èèyàn fẹ́ràn mi if àwọn eléyìí náà tó máa sọ pé lọ́ba wa wò kí ló ń ṣe kí ló tí ò jáde tó ń wà concern ẹ̀ èmi wà love is ẹ̀dẹ̀ kan dẹ̀ ṣó love wọn mọ̀ sí ah love ẹ̀ wò bá dẹ̀ ṣó mi love mi lè ṣó ẹ̀ love. so Bademola if you want me to your side bẹ́ẹ̀ ṣe wà yín ẹ mọ̀ pé kúwé kú má mo ti mo ti celebrate yín dáàdì mi celebrate yín ṣe fọ́mọ bàbá mi náà nìyí ọlọmọ ìjẹ̀bú méjì òkà mi ẹ̀gbá méjì òkè ń ja àwọn yàn ọmọ bàbá ń ja àwọn yàn ìyá àtọmọ ń ja àwọn yàn lórí méjì ẹ̀ láti rí àtọmọ mi á àwọn yàn wọ́n gbọ́ mi wá ó bá mi fa àwọn tó oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lórí bíbá ẹ̀sọ́ I'm ready tẹ́ bá ti ready I'm ready owó ní kókó owó ló ṣègbè tó pé a máa sanwó ilé àkànlè wa mí báyìí ká máa ká máa sọ̀rọ̀ kó má pòwó káwọn kan máa gba go for me káwọn kan máa rojọ́ ká máa give support for nonsense people I no go do am so ọba Dímọ́lá <laughs> ọmọdé wọn lọ fẹ́ information ọ̀gá láta ló fẹ́ fún mi ó fẹ́ kà mí báwọn wọ́n fẹ́ rọgbọ́ kúl wọ́n fẹ́ rọgbọ́ ṣe kiri kúl èmi dáhùn èmi nì wọ́n bẹ̀rù àwọn yẹn mo mọ̀ kì í ṣe rọ́ ṣùgbọ́n mi ì jẹ́ kó rìn mí wú kọjá ara mi tẹ́ bá wò dáadáa torí ó lè jẹ́ irọ́ ni wọ́n pa ó dẹ̀ lè jẹ́ tòótọ́ ó dẹ̀ lè jẹ́ nísìn ẹ rí i pé mi ò gbé gbogbo àwọn nǹkan tó lè implicate internationally because etí tó bá gbà lọ ó lè má gbà bọ̀ etí tó bá dẹ̀ gbà bọ̀ ó lè má gbà lọ so àwọn èèyàn tó bá gbọ́ lórí platform mi ti má kàn lọ ṣe àwọn some things tí ò ní í ṣe dáadáa ń pa yín tí mo ṣe ẹ̀sọ́ platform bí àwọn nǹkan tán kọ tán lẹ kọ ẹrù sísìn táwọn èèyàn má copy ẹ̀ ní international level bóyá lamẹ́ríkà báwọn ìlú tó ń wò mí wọ̀n yẹn tó ṣe you know I don't do that for you. ẹ ti rí go for mi mi àbẹ́ rí pé bàbá Mohbad àti ìyá Mohbad ẹ ti rí bọ́ pè lórí platform rẹ ẹni tẹ́fẹ́ kì í ṣe yẹn mí ní support ẹni yẹn ó ti yé bí ìjọba máa wò rèé adákẹ́ má fọwọ́ ẹ̀ mọ́tẹ́ tó ń ṣe o. àwọn dákẹ́ bá fọ̀wọ́ ẹ̀ mọ̀tẹ́ tó ń ṣe o ní tí mo dẹ̀ ní mo fẹ́ ṣe lónìí ẹ̀ dẹ̀ ti jẹ́ kí n cancel ẹ̀ ó dẹ̀ lè affect àwọn èèyàn positively but no problem. Tolúwalúmi sórí eh, kíní kókà òtútù rà yìí ṣe ló ṣe gíágíágí a máa lọ ká tó máa mú eléyìí mi ò kí n ra brand sórí bó ṣe le èèyàn gbúdọ̀ tẹ̀yìn mọ́ ni kó tó di bó ṣe jẹ bẹ́ẹ̀. láti ìgbà tí mo ti ṣe ń sìn náà kó ṣe kò tí ì sóbì tó. no before you make it. okay before I make it. àwọn ọlọ́pàá là ń bá ṣiṣẹ́ ṣe àti EFCC. ọ̀gàdé mọ́lá ẹ jẹ́ àgbọ̀ sí. láti ọwọ́ olùdámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn lẹ́yẹmí sàká láti yan ara ẹ̀ kúrò nínú ọ̀rọ̀. ok irọ́ tó. wèrè wo wèrè wo lọ́lùdámọ̀ràn hmm, pọ̀tì àbúdọ̀ mo fẹ́ sọ pé olùdámọ̀ràn tó ń bá wọn dámọ̀ràn yẹn mi lè pé ló lè wèrè lọ ìyá bukki yes who are you tọ́lání noyin mọ́t anjorin Atiti. you call me Auto Success I say yes you call me Iyabuki I say yes ta ló sọ pé kí n má sá lọ ká má sá lọ síbo ẹ má sá lọ o ẹ má sá lọ o one of your well wishers god bless you ma a má sá lọ síbo gbọ́dọ̀ sá lọ. Only madam i just love you for saying the truth i don't i don't back evil me when you study me all the people tí most sọ̀rọ̀ wọn nínú ilé mi mi ò bá mi hate one náà but i like to mo máa like to make things right you see me kò sí nǹkan tó you understand me i will anyway let's forget about it. E a boca de ouro, love you. Thank you. Ọba Saheed. Láti yọ ara ẹ̀ kúrò nínú ọ̀rọ̀ tó pè ní irọ́ tó jìnnà sí òótọ́ ọ̀hún nínú àtẹ̀jáde yìí ló ti ní àwọn èèyàn orí ayélujára kan ni wọ́n ń dáná irọ́ ọ̀rọ̀ ọ̀hún àti pé irọ́ àti ọ̀nà láti ta ẹrẹ̀fọ̀ sí aṣọ ààlà òun ni bí wọ́n ṣe ń parọ́ mọ́ òun pé òun lòún bílíàmù kábíyèsí. èmi ò tiẹ̀ sí náà àwọn tó sọ fún mi lọ bílíàmù tọ́lọ́rọ̀ yẹn gan ọ̀rọ̀ Liam rẹ̀ ó pẹ̀lú nǹkan tí mo fi ń bínú sí bàbá Mohbad nísìn sí mi yẹn mi ìdẹ̀rù pé inú mi lè yọ sí máa yẹn àfi tó bá ṣe ráìtì. Anyway ni èmi ahẹ́sọ ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ tí wọ́n sì fẹ́ fi ba òun kọjẹ́ ni bẹ́ẹ̀ ló fi kún un pé òun ti kọ̀wé ìfisùn tako gbogbo àwọn èèyàn náà níwájú àwọn tó láṣẹ àtẹ̀jáde náà lọ báyìí pé yóò wù wá láti fèsì sí ìwà ń wára àwọn èèyàn kan lójúnà àti lè wọ́ ọba Saheed Elégùṣì sínú fàmí ń fà ọ́ ọ̀rọ̀ nípa ẹni tó ní ọmọ ìlérí olúwa lọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad irọ́ tó gbilẹ̀ yìí ló jẹ́ pé àwọn èèyàn orí ẹ̀rọ ayélujára kan tí a máa dárúkọ wọn nísìnyìí ń tàn káàkiri lára àwọn èèyàn yìí tí wọ́n gbajúmọ̀ lórí ìkànnì tiktok ní olórí ẹbí music production two perkins rules àti westo for life àwọn míì tún ni auto success ọlá olúbùkọ́lá jésè tẹ́ni ológo àti tọ́lá ní ilé sanmi à ń fi tó gbogbo ìlú létí pé irọ́ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ àti èrò ìka inú àwọn èèyàn yìí ní gbogbo ẹ̀sùn tó wà nílẹ̀ yìí o ọba Saheed Ademola ilé. ọba Saheed deformation of character lè fún un to be sincere ẹ deform character ni bẹ́ẹ̀ ṣe wà tẹ tẹ close mọ́ pay one two ṣé mo bu yín rí. àwọn ọ̀rẹ́ k1 tí èèyàn bá ti ṣe burúkú fún mi ò kì í come for that person ṣé mo bú yín rí ṣé mo sọ̀rọ̀ yín rí ní burúkú yàtọ̀ bí kí n tó pọ̀ yín lé. ẹ mọ ọdún náà ti fi ń àbíkẹ́ tó wà lórí social media náà ti fi ń búlì yín àti ìyàwó yín kẹ́nìbọ̀dì má rí mi fi o bye for now.